subhanahu wa ta'ala léyìí tí ó tún fi àánú rẹ̀ tí o fi sẹ́wà kù ní òní ọjọ́ kẹtàdínlógún nínú oṣù ọ̀bẹ òsùtánì ẹgbẹ̀rún ọdún kan àti ọgọ́rùn ọdún àti mẹ́rin dín ní ogójì salamu alaykum wa rahmatulahi wa barakatu. ọlọ́run ọlọ́run kó máa bá ọlọ́run kó máa bá wọn ara lè àti àwọn àti àwọn ẹni tí àtàwọn tí ó tún máa wà lórí ọ̀nà náà títí dọjọ́ ẹ̀san ní ìtẹ̀síwájú nínú kitabi al-adab al-mufrad tẹ̀lé imam al-bukhari rahimahullahu ta'ala ibi tí a ti gbé ní òní òun náà ni ojú ọ̀nà àbáwọlé ọgọ́rùn-ún kan àti mẹ́tàdínlógún báábù qawlul ma'ruf ọ̀rọ̀ nípa kíni ohun tí ń jẹ́ rere hadithi tí a kọ́kọ́ mú ní ẹ̀nì òun náà ni hadithi igba àti mọ́kànléní ọgbọ̀n two thirty one wọ́n ní hadathana bishiru bin muhammad qal. hadathana bishiru bin muhammad qal akhbarana abdullahi qal akhbarana abdul jabbar bin abbas عدي عدي بن ثابت عن عبد الله بن يزيد الحزمي الخطمي الخطمي قال قال رسول الله صلى الله عليه وسلم كل معروف صدقه حديث انا بشير بن محمد وبا ترى يبي oni abdullahi afunminiro abdullahi náà ti wá sọ wípé abdul jabbar ibn al alihamudani ìyẹn náà fún mi ó fún mi nírò ó fún wa nírò ikọ̀ wa látọ̀dọ̀ àdí ibùnú sábìt àdí ibùnú sábìt lọ́rọ̀ yìí tún wa látọ̀dọ̀ abdullahi ibùnú yazid alikhatimi ìyẹn lọ́wọ́ àti wàá sọ pé òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa alihi wa sallam wọ́n yìí pé kullu ma'rufin sadaqa gbogbo dáadáa tààrà ni o. ọba àjọrọ ọba àjẹsè ṣé nǹkan tó sàdá ni sàárà ni ẹ̀rí hadith tọjọrọ eléyìí àti wúrọ ẹ lọ́pọ̀lọpọ̀ gbà láàfin ní di àfìfàgùn hadith tó wà ní abẹ́ again ni hadathana sa'id bin sulaiman. قال حدثنا مبارك عن ثابت الداعية بشيء قد يقول اذهبوا به إلى فلانة فإنها كانت كانت صديقة صديقة فإنها كانت صديقة خديجة اذهبوا به إلى بيت فلانة فإنها كانت تحب خديجة. آه لا بأس شيء دادا دام فوق ولو. ونسعيد بن سليمان ọba wa sọ̀rọ̀ òun náà tó wa sọ yìí pé mubarak bá wa sọ̀rọ̀ kó wa látọ̀dọ̀ sábìt sábìt ní ọ̀rọ̀ yìí tó wa látọ̀dọ̀ anas bin malik radiyallahu ta'ala anhu wa arda ọlá nabi sallallahu alayhi wa sallam jẹ́ ni tó ṣe wípé ìdá òòtì àbíṣẹ́ ìhìn tí wọ́n bá wá fún ànábì ní nǹkan kan yẹkul ìhun tá ànábì máa sọ ni pé izhabu bihi ila fulanati irun tẹ́ ẹ mú wáyìí ẹ lọ́ọ́ bá ń fún lágbájá ẹ lọ́ọ́ fún lágbájá kan tó jóbìnrin torí lágbájá tó jóbìnrin yẹn o fa innaha kanat sadiqata Khadija kọ́lọ́jì ọ̀rẹ́ Khadija ni mo fi ní kẹ́ ẹ lọ́ọ́ fún idhabu bihi wọn lànà bí o tún àní ẹ bá mú lọ nǹkan tí wọn mú wáyé ẹ bá mú lọ ila bayti fulana ẹ mú lọ sílé lágbájá lóbìnrin fa innaha kanat tuhibbu Khadijata tọ́lá ẹni tí mo ní ká ẹ lọ fún ní nǹkan yìí ọjọ́ ẹni tí máa ń nífẹ̀ẹ́ Khadija nígbà tí Khadija wà láyé ẹ̀rí hadisi yìí wọ́n sọ fún wa kí ni ọlá èyí tí ń bẹ fún ìyá wa Khadija ummul mu'minin. Khadija bintu Khuwaili ọlọ́nkọ́ bá níyọnu sí. hadith yìí dẹ̀ tó fẹ́ sọ fún wa bákan náà irú ipò tó tóbi èyí tó ti pé ń bẹ ní ìyẹn ni pé ipò tó tóbi tí Khadija wà lẹ́mí ànẹ́bí sallallahu alayhi wa alihi wa sallam. àti pé hadith yìí tó fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ bákan náà fífọ́ sẹ̀tọ́ fún mùsùlùmí o àníyàn oríṣi lálẹ́ hàdí ìyàtá ìlà sọ̀dì kọ́ọ̀sì zawjatihi salihah kọ́ máa sẹ́ǹdì ẹ̀bùn sí àwọn ọ̀rẹ́ ìyàwó rẹ̀ tọ́jẹ́ ìyàwó dáadáa àti àwọn èèyàn kọ̀ọ̀kan nínú mọ̀lẹ́bí ìyàwó ẹ̀ mo ti hadith yìí fẹ́ kọ́ wa nìyẹn. báyìí a sọ pé ẹ̀kọ́ àkọ́kọ́ tá a mú nù hadith yẹn òun ni pé ń ṣàlàyé ọlá tí ń bẹ fún ya wa Khadija radiyallahu ta'ala anha wa ardọha. ká ní Khadija irú ọlá wo ló wà fún ìyẹn ni a kọ́kọ́ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ yẹ̀ wò náà kó tó di pé. a máa tẹ̀síwájú. Khadija <clears throat> radiyallahu ta'ala anha wa ardaha kọ́lọ́wọ́n ọba àlekè ọlá kí ó bá ní yọ́nú sí ìyá wa Khadija. Òun ni aṣáájú àwọn obìnrin ní gbogbo àgbáyé nígbà tó fi wà láyé. Ìyá Kọ́sìmù. ọmọ kuwaili ọmọ asad ìran ẹkùnrin sí tún ni ya òun ló ìyá gbogbo ọmọ tá nẹ́bí bí sallallahu alayhi wa alihi wa sallam àti pé àwọn yìí mi dáfiri kí ọlá yẹn tóbi jù lọ òun ni àkọ́kọ́ ẹni tó sallallahu alayhi wa sallam tó sì gbà lódodo alimami zahabi rahimahullahu ta'ala ó ní sẹ́rí pò tí Khadija wà ọjẹ́ nǹkan tó gbọ̀ngbọ̀n o Khadija wà nínú àwọn ẹni tó pé nínú àwọn obìnrin láyé ọlọ́pọlọ pípé ni èèyàn pàtàkì ni ẹlẹ́sìn ni alákọ̀ọ́lé yẹn ni àti pé yàwó Khadija min ahlil janna ọwọ́ àna ọmọ àlùjànnà àtìpá nẹ́bí sallallahu alaihi wasallam a máa bu ọlá fún lórí àwọn ìyàwó ẹ̀ nínú àpọ́nlé tí ń bẹ fún Khadija lọ́dọ̀ nẹ́bí sallallahu alaihi wasallam òun nípa nẹ́bí sallallahu alaihi wasallam kò fẹ́ obìnrin kankan ṣáájú Khadija ẹ̀rí àti wípé ọ̀pọ̀lọpọ̀ nú àwọn ọmọ yẹn tá nẹ́bí bí látọ̀dọ̀ ìyá wa Khadija ni ẹ̀rí. àti yípa nẹ́bí sallallahu alaihi wasallam bí o ṣe fẹ́ bìnrin ṣáájú ìyàwó Khadija o tún fẹ́ lómi ilé ìyàwó Khadija kọ́ba ìyàwó Khadija nílé àmọ́ ń dàlá ìyàwó Khadija ní olùbárẹ́ gidi fànẹ́bí sallallahu alaihi wasallam inú nǹkan àmúyẹ tó túbọ̀ àfúyàwó Khadija òun ni pé ó nẹnu dúkìá rẹ̀ fànẹ́bí sallallahu alaihi wa alihi anabi dẹ̀ ń sọ̀wọ́ fún iná ọlátọ́wà fún Khadija Ali ibn Abi Talib radiyallahu ta'ala anhu ó ní mo gbọ́ òjíṣẹ́ sallallahu alayhi wa alihi wa sallam ó ní obìnrin tó lóore jù nínú àlè ọmọ yìí abẹ́ni tó lóore jù gbogbo àwọn obìnrin Khadija ni ọ bintu Khuwaylid falẹ̀ ọmọ yi. ẹni tó wá lóore jù nínú àwọn ọmọ Israẹli lóbìnrin òun náà ni Mariam ọmọ Imran àti bàbá Anas radiyallahu ta'ala anha radiyallahu ta'ala anhu nípa ọlá tí ń bẹ fún Khadija wọn là Nabi sallallahu alayhi wa sallam wọn lọ sọ báyìí pé hasbuk ó tiẹ̀ ti tó ó ti tó fún rẹ̀ Khadija min nisa'il alamin nínú àwọn obìnrin tí ń bẹ ń gbogbo àgbá ńlá ayé Mariam ẹni tó pè ní ọmọ Imran bẹ́ẹ̀ náà ni Khadija bintu Khuwailid àti Fatima bintu Muhammad àti Asiya imra'atu Fir'aun Asiya ni kìí ṣe kọ́ṣíà o kìí ṣe kọ́ṣíà kìí ṣe ẹni tí ń páyà àwọn míì ń sọ ọmọlé kan ń pè ní káṣíà ẹni tí ń páyà. Mpaya bó lọ sí mọ̀ pé mpaya, ìyẹn ti pọ̀ jù si ya yàtọ̀ ituma ọrịa ní ẹni tí ó láàánú lójú tó máa ń sàánú ẹ ìtumọ̀ rẹ̀ Abi Hurairah radiyallahu ta'ala anhu wọ́n ní jìbìí ló wá bá nàbí sallallahu alayhi wa sallam nínú ń bẹ fún Khadija. Àwọn àgbẹ̀ Khadija. àrí Khadija yìí àtàtì kàmá ẹ̀hà iná ọwọ́ abáyẹ̀rẹ̀ ànẹ́bí igbá kan bẹ pẹ̀lú rẹ̀ ó rí pé igbá yẹn ìdá ọbẹ̀ oúnjẹ wa ń àbí nǹkan mímu wa ń bẹ tí bá ti wá mi o àlùjẹ́nà máa jẹ́ ti Khadija o àlùjẹ́nà yẹn mi ń kọ́tọ̀ àlùjẹ́nà tó ṣe wípé ilé tí Khadija máa gbé lálùjẹ́nà góòlù ni wọ́n á fi kọ́ góòlù tó gbẹ kò ní sáriwo ń bẹ kò dẹ̀ ní sí wàhálà ń bó wá ni ìyá wa Khadija ló ti di ìyàwó ànábì gbogbo eléyìí tá a sọ yàrá fẹ́ sọ láti ń bẹ fún ìyá wa Khadija tó fi tó bẹ́ẹ̀ gẹ́ tani sọ̀sálà nífẹ̀ẹ́ rẹ̀ títí ó jáde láyé ó tún fẹ́ràn àwọn ọ̀rẹ́ tó bá ti mú tọ́wọ́n bá fún ní nǹkan àtúnìkan lọ fún àwọn ọ̀rẹ́ Khadija bó la nẹ́bì ṣe fẹ́ a kọ́kọ́ jẹ́ oyé wa yí pé àwọn ẹni tí wọ́n jẹ́ olórí ní Mẹ́kà pípọ̀ wọn sojú kòkòrò bó ni wọ́n ti rí Khadija fẹ́ Khadija ọ̀fẹ́ nìkankan nù wọn ṣùgbọ́n orí nǹkan tí ń fẹ́ lára nẹ́bí sallallahu alaihi wa alihi wa sallam níbẹ̀ yẹn ló ti sọ ohun tó wà lẹ́mìí rẹ̀ fún ọ̀rẹ́ rẹ̀ lóbìnrin tí wọ́n ń pè ní nàfíìsà nàfíìsà bíntumẹ́nìyà lọ́padà sọ fún pé mo sì ní fẹ́ẹ̀sì ń pa ọkùnrin tí ń bá wa sọ̀wọ́ yìí ò ní òjíṣẹ́ ọlọ́run nẹfisa wa lọ sọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam ọba anabi sọ̀rọ̀ ipe kọ fẹ́ ni mímọ́ ti ṣe Khadija ìbéèrè tí ó béèrè lọ́wọ́ ẹ̀ ní ipe ìrẹ́ Muhammad ó ti jẹ́ tó fífẹ́ yàwó wọ́n ní òjijì Ọlọ́run wa dáhùn yìí pé kò sí lọ́wọ́ mi mo ti máa fi fẹ́ yàwó ni nẹfisa wa ni ọdà tọ́wọ́ wá rí ohun tó fi fẹ́ yàwó ńkọ́ wọ́n bá tún nípa wá fẹ́ni tó rẹwà tó ní dúkìá tó ga tó sì tún jẹ́ni tó tó tó ní dáhùn ni ànábi sọlọ́lá sálàmù pé fọmọ yìí ta ló ń tọ̀ òun gan nẹ̀físà ni má jà bọ́rọ̀ jìnà kọ́dí ìjà ni ọjísé ọlọ́run ní kẹ́hìfà lè dè dáálé bọ́ọ̀lù eléyàn ti máa jẹ́ tèmi nẹ̀físà ni ìwọ sábọ̀ kó o ti gbà tó o bá fi gbà dáyọ̀ kù dá mi èmi nílò yẹn ju ọ̀rọ̀ yẹn nẹfisa wa sẹ́rí sọ́dọ̀ ya wa Khadija radiyallahu ta'ala anha wa ardọ́ha ó gbèrò wáyé pé tó o ti rí bẹ́ẹ̀ o ẹ̀rí bó ṣe di wípé ọ̀rọ̀ padà dé ọ̀dọ̀ ẹni tó jẹ́ ọ̀nkù Khadija tí wọ́n ń pè ní Amr Asad láti so wọ́n pọ̀ anabi wa dé sallallahu alaihi wasallam délé Khadija pẹ̀lú àwọn ọmọlẹ́bí tiẹ̀ náà èmi ni Ali Abdul Muttalib wọ́n ní Abu Talib lọ́wọ́ àti kútúbà ń jọ yẹn lọ sọ̀rọ̀ wọ́n lọ́rọ̀ náà ọ̀rọ̀ tó jiná pọ̀ ni wọ́n ní alihamdulilayi lẹ́dí ja'alana min zuriyati Ibrahim ọ̀pẹ ní fọlọ́n tó ní káwọn náà rọmọdọ́mọ Ibrahim láti tún jọmọ Ismail. ọwọ́ á ní káwa tá a jẹ́ àrọ́mọdọ́mọ rẹ̀ yìí ká jẹ́ ni tí ó máa tó haram ọlọ́run wá gbélé kẹ̀kalẹ̀ fún wa tó yẹ pé màjúùbà àbí màjúùjà táwọn èèyàn máa wá ṣàbẹ̀wò rẹ̀ ó sì ṣe é nílé ìfọ̀kànbalẹ̀ ó ní fẹ́ẹ́ rí ọmọ arákùnrin mi tí ń ṣe Muhammad Abdullah ààrẹ ní ta lè fi wé níbi yìí tí ń bẹ fún náà ọkùnrin ní sọ̀rọ̀ yẹn o nípa rẹ̀ àtọ́lá tàbá ní ká gbé sórí òsùn ọba yìí ànẹ́bí máa tẹ̀sán ju gbogbo wọn lọ àbúdọ́lé ibò ló ń sọ̀rọ̀ yẹn. wọ́n ní àti pé Muhammad yìí mọ́ ní arọ́fún kọ́ra abẹ́tàwọ̀ ẹ̀yin náà mọ̀ bẹ́ni tó níran ni. ọwọ́ lòun nífẹ̀ẹ́ Khadija Khadija náà lòun gba tiẹ̀. ìmúdẹ́ bá fẹ́ ní sọ̀dáàkì ẹ béèrè lọ́wọ́ mi máa san. ẹ̀rí wọn tí ẹ̀rí bá ẹ̀rí wọ́n lẹ́nu táwọn pè ní amúrùkùn náà aṣáájú tọ́jẹ́ bàbá yìí wọ́n sì ju ọ́lẹ̀ jọyìn àgbàlagbà dẹ́rí ẹ̀rí àgbàlagbà ni ọba ni irun táwọn gbà ní sàdáàkì òun ni làkúnmí tí tó lè súnmọ́ àwọn abo sọ́yìn pé wọn ò tí ì fi nǹkan kan gun nímú wọn ni sàdáàkì ẹ̀ mọ̀ yòówó tí ọwọ́ àti látijọ́ tijọ́ wa lọ́rọ́ bí sọ̀dá ìkí owó rẹ̀ ọ́ máa pọ̀ ni owó tàbí sọ̀sálà ọ̀ máa tẹ̀ fáwọn ìyàwó rẹ̀ àti tipẹ́tipẹ́ lówó ní ti pọ̀ ẹ̀wọ̀n yàrá fún mi kàn wọ̀ ní ìsọ̀rọ̀ two hundred thousand àìsàn wípé ẹnìkan bí mi nígbà tá a parí dáhùsù jẹjọ pé à èlógún ẹni sọ̀dá ìkítà nẹ́bí mo ní ta bá fẹ́ sọ̀dá ìkítà nẹ́bí ń sìn fáwọn ìyàwó rẹ̀ ó súnmọ́ two hundred thousand nàìjíríà mọ́ni ẹ wá rí i pé àti nǹkan yẹn tipẹ́tipẹ́ ló ti ń ṣẹlẹ̀ ìgbà tó ṣe ìgbéyàwó kọ̀díjà ń jẹ ló yẹn náà ràkúnmí ni wọ́n bá ràkúnmí náà dẹ̀ ní yóò tún mọ́ two hundred thousand nàìjíríà mọ̀ ní lápẹ̀rẹ̀ tí ọ̀bá jù bẹ́ẹ̀ lọ ẹ̀rí ó lè tó ṣe pé wọn ò tí ì gé imú rẹ̀ òun ni gẹ́lẹ́ ọmọ wa kọ̀díjà ẹni ọlá ni ẹni àpọ́nlé ni ọlọ́run kọ́ bá di yọ́nú sí àwa kọ̀díjà ibi hadithi ta dín yẹn la fi ní ká tẹ́ ọ̀rọ̀ ya Khadija lẹ̀ ẹjá tún ju ọ̀rọ̀ lẹ̀ fún yàrá Aisha kí wọ́n fún wa gbọ́ díẹ̀ nípa yàrá Khadija Aisha radiyallahu ta'ala anha ó ní àkọ́kọ́ ohun tí wọ́n fi pinlẹ̀ fún jìṣẹ́ ọlọ́run ọba nígbà tí ó fi dànẹ́bí ọlọ́run òun làlá àlá tó lálàáfíà lójú oorun wọn làbí sọsálà ò ní rí nǹkan kan lójú rẹ àfi kí nǹkan yẹn ó rí bẹ́ẹ̀ tó bá dàárọ ntọ́ wa wu anẹ́bí jù nígbà yẹn òun ni kọ́ máa dá wa yíwa máa ń wà ní kòtò gògó ìrà ni pé á làwọn ọjọ́ díẹ̀ máa fi pa àwọn oníṣubí lè ní ń pe ń sàṣà àbí ń wí kíní kan ó ń ronú pa ẹni tó dá sẹ́nà tó dálẹ̀ láti lọ gba ìpèsè mi lẹ́yìn náà a padà sọ́dọ̀ Khadija Khadija ó tún gbé nǹkan mi kù ó mú rọ wá nípa Khadija wọn ní tó fi wá padà dé pé alihaku padà wá dé báyìí Jibril alayhi salam nígbàrọ ìrà tí wàá sọ fún pé kà anabi sọ pé mi mọ nǹkan kà àwọn sọ sálámà sọ wípé bó ṣe gbá mi mú nìyẹn bọ̀ ká tọ́ ní ọwọ́ á mi níbi kó fi rẹ̀ mí ọba gújù mi lẹ̀ àmísọ̀ sálá ó ní jìbìlú sọ pé ìkàrà àníkòókà mo ní ìmọ̀ nǹkan kà ọlọ́dún gbá mi mú ó sì mọ́ mi lébi kó fi rẹ̀ mí gan-an ọba tún jù mí lẹ̀ ó tún ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kẹta nígbà ó tún mí lẹ̀ tán ó ní kà mo ní ìmọ̀ nǹkan kà ó tún gbá mi mú lẹ́ẹ̀kẹta ó sì mọ́ mi hẹ́tẹ́ abálọ́kọ̀ mi ní àlìjá tó fi dé kó fi rẹ̀ mí ọwá jù mí lẹ̀ ọwá sẹ́wàá wí ayà fún pé ẹ̀kọ́ bísí mi rọ̀ kálákọ̀lì ìnsánà mi nàlá. wọ́n lè ti ọlọ́run wá sẹ́rí lọ sílé lẹ́ni tó ṣe wípé ẹ̀mí rẹ̀ ti ń gbọ́ pẹ́pẹ́pẹ́ ọwọ́ àwọlé ti yàwá fàdíjà wọ́n á ń sọ pé nsàmì lónìí ẹ da sọ́bù mi ẹ da sọ́bù mi ọ̀zá màlúù wọ́n da sọ́bù débi pé ohun tí ń rí yẹn kò rí mọ́. wọ́n wá sọ fún Khadija ike Khadija ṣé nǹkan ọ̀rọ̀ lómi báyìí ìkẹ́ báyìí ni wọ́n máa rí ẹ̀rọ ara mi máa ń bà mí lẹ́gẹ̀ẹ́ ṣe pọ́ fẹ́fẹ́ sí mi báyìí kí ni ìyàwó àkàndínjà ọ̀sán nínú àwọn àwọn nǹkan ẹni tí ìyàwó adán fi jẹ́ ni ọlá adán fi jẹ́ ni pàtàkì nìyàn ẹ wò dúró tó dáa ìyàwó ni kálá ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ o àbùṣèrè fọwọ́lá máa dunnú mo fọlọ́ ń búra láàyè òzì kàlọ́ àbẹ̀dẹ̀ ọlọ́run ní dojú tì ọ́ láéláé bí ṣe ń wò yìí. ìnẹ́kà àwọn ọ̀gá tó ọgbọ́n máa dé sí ọ yìí ìnẹ́kà làtẹ́sí lọ rọ́ọ̀hìn máa dà wọn lẹ́bí pọ̀ ni mo ṣe ń wò yìí. wọ́tẹ́sídókòlù hadith ó sì máa sòdodo ọ̀rọ̀ wọ́tàmílùl kálá àti wípé ẹrù ọ̀jàgà àti ń bẹ lọ́rùn àwọn èèyàn èèyàn gbé kó wọ́tẹ́kiri tọ́ì ó sì máa tọ́jú àlejò wọ́tún àyínú àìlẹ́ nẹ̀wá ibi hàp àti pé ìṣòro tòótọ́ wọ́n máa ṣàtìlẹ́yìn lórí ẹ̀ orí rẹ̀ ọ̀dàrún gẹ́gẹ́ òsì ọ́ ẹ̀ ìdúró tó dáa lọ́dọ̀ obìnrin rere ọlọ́run kọ́ bá di ọdún sí àwọn Khadija bí àwọn Khadija ṣe tún máa ní sọ̀sánlá ọdọọdọ wa arákọ̀bọ̀dùn náà fẹ́lẹ̀ ìyẹn náà ẹjọ́ máa ń kó Khadija ìyẹn ń tiẹ̀ ọrin yóò lòun lásìkò àìmọ̀kẹ́mọ̀kẹ́ ńgbà táwọn èèyàn ń bọ́jú ìbọ̀pẹ̀ òun ń sin ìyẹn ni kọ́ wà lórí ìlànà nẹ́bí àyínsá àlèsọ́látò sọ́lá ó dẹ̀ sì máa ń kọ ìnjíìl báíbòlù ní máa ń fi èdè bẹ́rù kọ́ àgbàlagbà ni ojú ẹ̀ dẹ̀ ti fọ́ Khadija wa sọ fún un pé ìwọ ọmọ ń kù mí ọ̀gbọ́n ohun tí arákùnrin rẹ̀ yìí ń wí ni wọ́n arákọ̀ wa ni kí ló ń rí ọbẹ anabi lè rí arúgbó sáláwá fún nírò ìwọn ti rí wọn arákọ ni hada nẹẹmú tí ó tó yọjú sí ọyàn ìrẹsẹ Ọlọ́run ni o irú ẹ lọ yọjú sí anabi Musa alayhi salatu wassalam ya laytani fiha jaza ó mà sí èmi o tọ́ba já wípé èmi náà jẹ́ abara páálí kí n ní ìdarúgbó kùjọ́ bí orí náà báyìí laytani akunu hayya. ma àti fún mi ọ̀dọ́ wáyé pé mo lè wà láyé ni o èdè yóò kórè ju kàkọ́ òmùd táwọn bá fẹ́ lé mi Ha! ló ní ìtumọ̀ lọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run pé adé ẹgbẹ́ yìí tó bi pé amókòrè wa kọ wáyà àfikún mú lọ́tà wà ń yodrik ní yawma hayya tọ́ba jásí pé jọ́ tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí mo bá wà láyé ńjọ́ yẹn ansuruka nasran mu'azzara màá ṣe àtìlẹ́yìn tó nípọn fún ẹ ṣùgbọ́n wọ́n ní kọ̀pẹ́ kò jì kí wàrà kan ti jáde láyé mi ṣé mi ní ni wàrà fún àbíkẹ́ ṣe mú mi ní ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ kátó àwọn àwọn ọ̀rọ̀ tó tún sọ yìí ẹ̀yin náà wo ìdúró tí a wà pàdé ìjà dúró. báyìí kóbìnrin mi nìkan lè à ẹja lọ sọ́dọ̀ àwọn ẹni tí wọ́n bá tọ́jú rẹ ní bí wò wèrè o. ẹ̀rí ẹ jẹ́ ká wò dúró yẹn ẹ̀rí pé dúró tó lápọ̀nlé púpọ̀ jù ni ìdúró tó lè fi ọkọ kò ní rí ìdúró yẹn ìdúró tí ò lè fa àwa pàdé ìjà ni débi pé wọ́n là ní sọ́sọ́lá kì í gbọ́ nǹkan kan tí ọ̀fẹ́ lọ́dọ̀ yàrá Khadija káwa náà jọ yá yìí. àníjọ́ lè bá nǹkan kan lọ ọ̀dọ̀ ẹ̀ báyà fi kọ́ pọ́ọ̀tì dùnú sí dùnú ni yàrá máa dùn nínú ni. ẹ̀rí wọ́n nígbà tí àní sọ́sọ́lá afẹ́ máa fẹ̀rẹ̀ kan wá tọ́lá mọ́lẹ̀ ọkọ yẹn ga pé bí ọba sojo kó sojo bí ó ṣẹ̀jẹ̀ kó ṣẹ̀jẹ̀ iṣẹ́ tọ́lọ́run gbéra wa ni. báwọn ọkùnrin èsì sì bẹ̀rẹ̀ wàhálà nìyẹn wọ́n bá ní tó kù ni pé àwọn máa ṣe mọ̀kọ́ ọ̀tọ́ à wọ́n ń pe kíní kan ní mọ̀kọ́ ọ̀tọ́ à. irú èyí tí wọ́n ní kán ṣe fáwọn dẹ́máàkì ń jè lò. fáwọn dẹ́máàkì àwọn ló ń gbogbo àwọn sẹ́lẹ̀láàkì ni gbogbo ọ̀pọ̀lọpọ̀ fíìmù mèkì làwọn ló ń ṣe. kọ́ńkọ́ tá àwọn mọ̀kọ́tọ̀ àní pé ká sọ pé àní bọ́ rajà wọ́n náà gbọ́dọ̀ tajà fún wa ọgbọ́dọ̀ fọmọ wa àwa náà ní fọmọ rẹ ẹ ẹ báyìí bọ̀yì kọ́tì kọ́tì tọ̀ èbó yẹn rárá kí wọ́n fi ẹ wí dáa bọ̀yì kọ́tì òtún ajẹ́ yọ̀kan ẹ̀ so pọ̀ bíi mùdọ́fà mùdọ́fì tọ̀. <laughs> <laughs> ìgbà tó là mọ́lẹ̀ báwọn ọkùnrin ti ti bẹ̀rẹ̀ wàhálà nìyẹn mẹ́rin a ní ìtajà fún mọ́ òun náà gbọ́dọ̀ rajà lọ́dọ̀ wa kò ní fọ́mọ wa àwa náà ní fọ́mọ ẹ̀ kíni ìlágbára ẹ̀rí ọlágbára gan tó lékú gan ṣùgbọ́n ìyá wa Khadija wọ́n sá ṣe sùúrù wọ́n sì dúró ti àdéhùn ẹ̀kọ́ àwọn obìnrin mi lọ́ba ti di fẹ́ lọ́ba ti jó ní ni yọ fẹsẹ̀ fẹ́ ni ìwọ̀n ọmọ kó ní wàhálà dé báyìí. ẹ̀rí ọba ti wẹ̀yìn báyìí yà wà ọba nísàárín ẹ̀ lọ́wọ́ lórí ibò ní ti máa tọ́lọ́wọ́n ọba àlekè padà mú dájọ́ rẹ̀ tó fi di pé àwọn ẹni tó ń gbógun tì wọ́n ọlọ́run padà ní kí wọ́n ṣẹ́gun wọn. ẹ wò yá wa Khadija radiyallahu ta'ala anha ọlọ́run kọ́ bá níyọ́nù sí i. ó lóhun tó tó twenty five years ẹ̀là nàbì sallallahu alaihi wasallam ẹni pé wọ́n lọ pa four nínú hundred àbí twenty five náà kọ́ yẹn. ìsẹ̀mí tó ló pẹ̀lú ànábì ìsẹ̀mí tó pé gbáà ni ó sì ṣe dáadáa ọ̀pọ̀ ẹ̀ tí ṣe ànábì sallallahu alayhi wa alihi wa sallam ẹ̀rí ìdùnnú ànábì ni wọ́n máa wá gbogbo tí wọ́n bá dùn mọ́ ni máa ń wá púpọ̀ jù wọ́n nígbà tó ṣẹlẹ̀ <clears throat> ẹni ìyẹn lẹ́yìn ìgbà tí ànábì fẹ́ Khadija. ìyẹn wá ṣẹlẹ̀ àìríjẹ àìrímu ó ṣẹlẹ̀ sáwọn yẹn Halimatu tó fà nẹ́bí tó wá bí ànẹ́bí wò wọ́n ní yọ padà lọ́dọ̀ ànẹ́bí sallallahu alaihi wasallam ìyẹn sì gbúngbà yẹn. Halima ó padà nínú dúkìá ẹrù tó kún orí rà fún mi. ẹ wọn ni wọn tún kó odidi àgùntàn ogójì wọn tún fún wọn ẹrin ogójì ẹ máa lọ bí ìyẹn sì wù. ẹ wá rí wọn nígbà tó di pé ìyàwó tí wọ́n jáde kó nínú láwọn torí ni wọn ni o ó sì ti di pé ọlọ́jọ́ padà dé wá bá ìyá wa Khadija radiyallahu ta'ala anha wọ́n ní ìyá wa Khadija kú ní ọkọ̀ ọdún mẹ́ta kánẹ́bí máa ṣe hijrọ wọ́n dẹ̀ sí síbi tó ń pè ní kíni alhajjul ọ̀kan náà àwọn afẹ́ lẹ́kọ̀ọ́ sọ pé wàlọ́wọ́ ká nẹ́ni sáà ó kà máa ń bá fọ́sí náà. làkúndé láti nìsa wàhálà rìjálì ó tó bá já sí pé gbogbo àwọn obìnrin dàbí ìyá wa kọ̀dí ìyá tá a sọ pé àtàkẹ́kùn yẹn ni gbogbo ẹnu la bá fi sọ pé obìnrin lọ lájọ ọkùnrin lọ ṣùgbọ́n àwọn obìnrin ọjọ́ àwùjọ yà wá kọ̀dí ìyá tá a bá sì wí eléyìí ẹlẹ́yìn kan máa tẹ̀lé ẹlẹ́bí lè máa sọ pé sẹ́yìn náà jà nẹ́bí fífà nẹ́bí lè wà mọ́ tẹ́lẹ̀ kákọ́ lè sọ ipa àlè jà torí sọ̀hábíyà ni wọ́n tá a bá lè jọ wọn kí láǹkà kan wọn. ikú ìyá wa Khadija ó fi orí patọ́ lágbára sẹ́ni àdúgbò sọ́lá ṣe ipá nẹ́bí màmá rántí gbogbo ìgbà ni. lóòrèkóòrè báyìí Khadija Khadija náà sáni. débi wípé wọ́n ìyá wa Aisha radiyallahu ta'ala anha òjíṣẹ́ ọlọ́wọ́n bá dáa kọ Khadija ń jọ́sìn mo dábìí pé gbogbo ìgbà ni máa ń sọ ìyàwó ayíṣà gan ló mọ́rọ̀ yìí wá ó ní mo wá sọ pé àjùm ọkọ ìyàwó arúgbó ń gbogbo ìgbà kádà kádà wọ kádà òun ló ti báyìí òun ló ti báyìí ẹ̀ mọ̀jú eléyẹn lọ ń gbogbo ìgbà ṣé bọ́lọ́hún ti fẹ́ni tó lóore jù lọ pààrọ̀ fún ọ. sanẹ́bí ti gbà á lẹ́nu ẹ̀ nìyẹn sallallahu alayhi wa sallam anabi salani ma abidalani Allahu khayran minha mo jẹ́rìí Ọlọ́run ọjọ́ fẹni tí ó lóore ju Khadija pààrọ̀ fún mi Ọlọ́run ọjọ́ fẹni tí ó lóore ju lọ pààrọ̀ fún mi. ọ mi ni kọ́ńpé ní Khadija ni àmọ̀nà ti bí ó gbà mí gbọ́ sí iná káfàrọ̀ náà nígbà táwọn èèyàn sọ pé àwọn ò mí gbọ́. wà ṣọ̀rọ̀ káàtì ni. táwa ní olè ṣẹlẹ̀ yìí ni obìnrin mi ò gba tọkọ ẹ̀ láti bí yìí síbẹ̀ yẹn àwọn sọ pé kò mi ò gba tọkọ ọkọ mi ń lo bí ọ̀tá náà ni níjó ni kò ní jó dó ni kò ní dó wọ́n jẹ́ lómi ni ó tún fún pèsè báyìí kí tó lọ ẹgbẹ́ wọn nẹ́bí ó nígbàgbọ́ nígbà ó tún ní máa lo dúkìá o ṣìnà haramaniyan náà nígbà táwọn èèyàn sọ pé àní náwó bá nẹ́bì mọ́ ó ní owó tèmi ní máa ná kò sì ṣe gbéraga tóbi nǹkan bí rọkọ̀ fún yẹn nísì lọ́bí fẹ́yàwó kejì ọgbà ń jẹ o àbọ̀lọ̀ kọ́lé fún ẹ lè bọ́ o ẹnìkan ti ṣe bẹ́ẹ̀ nínú àwọn mọ̀lẹ́bí wa kan ó ṣe bẹ́ẹ̀ rí. lóòótọ́ ọlọ́run padà dán padà àrísìkí ilẹ̀ fọkùnrin tó ṣe bẹ́ẹ̀ fún o ìyẹn ní olójú tí ń lọ sùn nílé rẹ̀ tó kọ́ níjọ́ lé bòde jáde mọ̀ kọ́ ọlọ́run ti padà délé ńlọ́lá gan rẹ̀ ti gidi gan ìyẹn ní tọ́jọ́ ọkùnrin ìlérò mọ́ ti wá fẹ́ra wọn mọ́ gan. ó ní ó tún jẹ́ kí n máa lo dúkìá òun bí táwọn obìnrin tún ya bọ́rẹ́ dé obìnrin míì tún nìyí ó lè náwó sùkúù owó sùkúù tọ́sán àti ìwé ten tọ́lá òun ẹ̀rọ àwọn jọ ń tọ́jú ọmọ òun ni ìbọn mú ẹni àbí tẹ̀ wọ́n wá kì bọ́lẹ̀ tó ń fẹ́ bọ́lẹ̀ sí pa ẹlòmíràn sọ pé ìbáwọn jọ náwó òun náà àjọ náwó lórí ọmọ ni ìbọn mọ rẹ ni ó tún mú mi kẹ́gbẹ́ nu dúkìá rẹ̀ nígbà táwọn èèyàn ọ̀rọ̀ zákọ̀ níyà lọ́ọ̀ wà ládàá ọlọ́run tó wá fi ọmọ kẹ́mi lára rẹ̀ wà hárọ́mọ́ni wà ládàgá ìrì ha ọlọ́run wá sí ilé ìwọ̀ fún mi kò jẹ́ kẹ́lómi ò bímọ fún mi yàtọ̀ sí Khadija. kóòtù ìyàwó àyíṣà ni mo gbọ́rọ̀ ni àti mo fẹ́ gbọ́ ta ni orí mi ni mo wá sọ pé wàláì mo ṣépè mo ti fọlọ́run búra láwọ̀ àti bùkàfíì ha ba'da al láyé ìtún ní sàn kankan mọ́ lẹ́yìn òní tó ọba ti ń sọ̀rọ̀ pé ń táàrin orí mi. ẹ̀rí wọ́n ní arúgbó kan wá bí ta lọ́ta lọ yìí jáde nìyí o sínú àwọn olólùfẹ Khadija ọwọ́ abá ikú pàdé arúgbó. wà á kíra màmá sí wa ọsọ pé ah, ẹ wá jókòó bọ wọn ní kódà ní sùn sálábù tẹ aṣọ rẹ ọwọ á ní kí ìyá yẹn jókòó mẹ wọn bẹ̀rẹ̀ sí ní béèrè lọ́wọ́ ìyá ní pé bóun ní ṣe sí yín o àyíṣà ọdí aláwọ tààrà àyíṣà wọn nígbà tí arúgbó yẹn jáde tó kò bí ló àjùzà àdàlì ó lóun sọ fún un pé áá ah, ah, ṣé ìyá arúgbó lẹ pọ́nlé tó báyìí ó ní bẹ́ẹ̀ ni <laughs> ìyá sábà fẹ́ béèrè pé alùpùpàlà ní bẹ́ẹ̀ ìnàhà kánà ti dà àtìnà sọrí arúgbó yẹn dà àtìnà àyàmà zamani Khadija ìmọ̀ wá gbà tí Khadija wà láyé a máa wá ẹ̀rí wà inna husnal ahadi minal iman. inú èyí tó sì fi ń da ju ohun tó yẹ ká bá sáábà òun ni pé ní tá à ń ṣe dáadáa sí tá bá rí èèyàn kan lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ká ṣe dáadáa sí mẹ́nẹ̀ inú ìgbàgbọ́ lọ́wọ́ ká má sọ wípé ẹni tó kú ti kú ẹni ọlọ ti lọ gbogbo ẹ ti parí náà nìyẹn ká má jòrí bẹ́ẹ̀. hadith tá a wá tún fi lọ síbẹ̀. ya nínú sahih muslim látọ̀dọ̀ yàwó àyìnṣẹ́ wọn láti sọ̀sẹ́lẹ̀ ìdàdàbà àṣáàdà tọ́ba dùgbò ẹ̀rìn yóò sọ pé àrísì ìlú wa ẹ bá ní sẹ́ǹdì ya yẹn lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ Khadija wọ́n ní wọ́n sọ fún jọ́kàn yìí inni la uhibbu habibaha o mo o ma ni ta ló lọ́wọ́ máa nífẹ̀ẹ́ o ọ̀rẹ́ Khadija ní anabi sallallahu alaihi wasallam tó nípa bẹ́ẹ̀ mo láti lọ òun náà ní wípé kullu ma'rufin sadaqa gbogbo dáadáa yẹn yẹn sàárà ni hadithi táwa kà fún ọ̀hún ni hadithi Anas wọn lànà sọ̀sẹ́lá ìdá òòtì àbíṣẹ́ tí wọ́n bá wá fún ní nǹkan kan yaqulu wọn ní wọn tá nẹ́bí máa wí ni pé idhabu bihi ìlà fulanati kíní yẹn lọ mú bọ́bìnrin kan sí lágbájábìnrin kan fa innaha tọrẹ ní tí mo ní kẹ lọ mú báyẹn o káànà ti sọdí kọta Khadija ọjẹ ọ̀rẹ́ mi nù tani o Khadija idhabu bihi wọn lànà bí o tún wípé àní ẹ bá mú lọ sílé lágbájábìnrin yẹn fa innaha kánà ti tuhibbu Khadija nítorí pé ó nífẹ̀ẹ́ Khadija pọ̀ obìnrin tiwa náà tó da táwa náà gbádùn rẹ̀ ká nífẹ̀ẹ́ àwọn ọ̀rẹ́ rẹ̀ mọ́ kéèké ká gbà àwọn tó bá wà lọ́dẹ ọkọ lọ́wọ́ orí ọ̀rẹ́ ta wí ní ọdọ̀ tàbí yẹn bá dẹ̀ wò àwọn pé gíra gíra burúkú ń bẹ fún àwọn ẹlẹ́hà wa gan nísì ẹ̀ṣọ́ lọ́la sàlámù tó pé wà á ti sọ̀rọ̀ ó ṣe ilé làbò ní mọ̀kámọ̀ ti sọ yìí pé lámúyàbó kan sọ́fín wọn là mú sọ́fín wọn là àmínú wọn là mùrínú ọ̀fẹ́ límọ̀ sáwì bàdàtà sáwì. wọn là mùrínú wọn là sẹ̀mínú wọn ni lámúyàbó kan sọ́fín ọ̀sẹ̀ ni ọmọ mọ́sìn. wọn là mú kò sí sáyẹn fẹ́ mọ́. wọ́lá mi nù. ọ̀sẹ́ ni dáa lè fọkàn balẹ̀ sí mọ́ báyìí. wọ́lá mi. ọ̀sálàtì lẹ́yìn mọ́. wọ́lá. wọ́fílmọ̀ sáwí. wọ́fílmọ̀ sáwí ìbàdàn àtàtà. nínú àbàjẹ́ àti ní bákẹ́ńbákẹ́ sáwọ́rọ̀ gbọ́dọ̀. wọ́lá mọ̀ ìnù kò rú mọ́ wọ́lá sẹ̀mínù ọ̀sẹ́ ni ó mọ́. mo ń bọ́ ọmọ mi kan sọ̀rọ̀ lẹ́nu jọ́ mẹ́ta yìí ìyá rẹ̀ ní ọ̀gbọ́dọ̀ fẹ́ ẹni ọba ti níyàwó lé. ẹ mo ní ọmọ mi kásáfì káfí sẹnu adákẹ́ náà àtàwọn ọba ti níyàwó lé tí wọ́n ní kọ́ ọ má fẹ́ àdá àwọn ẹni tọ́wọ́ bá ń lé náà àwọn ní òṣùwọ̀n mo ní òdodo yìí yìí máa ń sọ̀rọ̀ yìí máa ń kàwé yẹn míì la téèyàn ọba sọ. So ṣé wọn aa ah, tìtàwọn ẹlẹ́yà yìí wá tún wá gba náà wà láyé ọ̀kọ́dọ̀ wọn gba ní ọdún gbòmí. kí ni lọ bẹ̀rù ọlọ́run ọba subhanahu wa ta'ala kó ṣe fa á lè jẹ́ àpẹẹrẹ láwùjọ. àfẹ́rẹ́ ni ti ń rí ṣe dáadáa nu wa ṣùgbọ́n àdá ń kó jẹyọ kan lọ àyè ṣe é dá. àwọn ibi wọn sì lọ bá ọkọdà ẹ̀hẹ̀nẹ̀ burúkú tí ó lágbára. kódà ọlọ́run ló ní kẹ́lómi o bóyá ó lẹ́lómi lè kẹ́ máa rò àbí wàá lọ ní nígbà tá a ti sí ìyàwó àfa kan títí ìyẹn ní àwọn tó borí náà máa wà ń bá wọn náà lórí tó ń bò ti pé sẹ́ẹ̀ táwọn ni wọ́n máa wà ń bá wọn táwọn máa ń dìgbẹ́ fún wọn. wọ́n ti ń ṣẹlẹ̀ sí àwọn ẹlẹ́hà wa àwọn tó yẹ kọ́kọ́ wa ọ̀fẹ́ lé wa ó ti ṣẹlẹ̀ sáwọn ẹni tó lóore jù yín lọ wọn ò dẹ̀ ẹ má jẹ́ káwọn náà sì ṣe àwọn ìtàn àti ẹ̀kọ́ èwo ló yẹ ká ní ká lọ kàsìn àwọn ẹni tó jẹ́ ní rere tán ti lọ tí wọ́n fẹ́ jẹyọ kan lọ fún wọn ti lò gbèsè ayé torí tọ́ bá ní dà nẹ́bì lóòmù nǹkan kan bẹ tó ṣẹ̀tọ́ fà nẹ́bì tí ó ṣẹ̀tọ́ fà wá nísìn ọlọ́run ti di fà nẹ́bì ní sọ́tò sọ́tò Ahzab wípé tó rì jí man tasha wa tu'u ilayka man tọ́ bá wù ọ́ ọgbẹ́ni ọ kápẹ́ orun yẹn kì í ṣe dandan fún anabi sallallahu alayhi wa sallam anabi nìkan ló ní tòun ti bẹ́ẹ̀ bí èsè ṣe dandan fún tó wọ́n ní atúmọ̀sọ ṣe ìfọ̀ àwọn ìyàwó anabi tún mọ́jọ́ wọn ṣe ìbá ṣe ìyàwó asáwùdà radiyallahu ta'ala anha because kó tó di pa anabi fẹ́ wọn gan ni wọ́n lé láàdọ́ta ọdún gbà yẹn bóyá márùn lé láàdọ́ta àbí nǹkan ni lànàbì fẹ́ wọn gbà tó fi fẹ́ wọn gbà yẹn àwọn akẹ́kọ̀ọ́ pa wò pé táratára ni àwọn ò bùkátà ọ̀sọ́kùnrin dàbí alára òjijì ọlọ́run wá ń gbèrò àti kọ̀ wọ́n lẹ̀ káyà wá ní mákọ̀bí torí mo fẹ́ kọ́lọ́run ọba àlekè ọlá dìde nínú àwọn ìyàwó ẹ̀ níjọ́ gbé dàlọ́ ìyáàmù bí bẹ́ẹ̀ kọ́ ọjọ́ mi mọ̀ yọ̀ǹda rẹ̀ fún ìyàwó Àìṣà radiyallahu ta'ala anhuma ọlọ́run kọ́ bá ní yọnu sáà tí ì bá ṣe irú bẹ́ẹ̀ àwọn sọ́jọ́ yẹn títí fá tó fi dójú ọ̀rẹ́ ànẹ́bì báyìí wọ̀rọ̀súlù yìí mọ̀ rọ̀ ìbẹ́ ti àyíṣà rọ̀dí aláwùjọ wọ́n tọ́jú ànẹ́bí nílé ìyàwó kí dẹ̀ ṣe dẹ́dẹ́ fún ni kó máa sọ pé ọ sọ dojú kú níbi tó sọ ìwọ̀ yẹn dé ìyàwó ẹni tó rẹ gbẹdẹ tí mi sí lórí ó tún jí padà bá tún béèrè pé kí lọ lónìí ah, gbogbo àwọn tọ̀hún yẹn ni nígbà àwọn náà dẹ̀ lójú ìjà làtàkà ọ̀rọ̀ oorun lèyí tó wà ńlẹ̀ yìí ọ̀rọ̀ à lèyí tó wà ni gbogbo abẹnú ko máa wà ń bì yìí náà ànẹ́bí máa wà ń bì yìí náà àkẹ́sà ti gbádùn máa wà ń bì náà. kánà bẹ̀rù ọlọ́run ọba ká má káwọn yẹn wa. a máa wùwà bí ẹ̀hẹ̀nẹ̀ bí ìwéèrè bí ẹni tó ti yàyà kúyà táyà máa sọ pé ah, ìjáàbù máa ń bo nǹkan mọ́lẹ̀ o. rírọ̀ tí èèyàn bá fẹ́ ṣe rírọ̀ ìyẹn máa máa ṣe dáadáa yàní musaba kí lẹ́ni yìí ń ṣe ìyẹn máa wá kí lẹ́nu fẹ́ kí n máa ṣe náà àfa bí ẹ̀ ṣe ṣe gírọ̀ nìyẹn lè ṣiṣẹ́ lábala yẹn o ká sì má bàa yé àwọn ọmọ wa jẹ́ obìnrin tí ọba fi ọkọ lẹ́mi lélẹ̀ aláyọ̀ fẹ́ ba tọmọ ẹ̀jẹ̀ ni gbogbo ẹnu nìbí ń sọ bá a ti kéré mọ̀ ìwà láyà ní arí ìrírí tó pọ̀ gbogbo àwọn ẹni tí wọ́n jẹ́ ó lékú lọ́ọ̀dì ọkọ sọ̀rọ̀ pé wọ́n sa gbógun tìyàwó ni wọ́n múra kẹ́kẹ́kẹ́ wọ́n sá máa fa wàhálà wọ́n máa fàjẹ̀gbẹ́ ni wàláyà ọmọ wọn ò sí tọ́ka sí tóbi bá dẹ̀ kú sí fọkọ tó bára lẹ̀ tó rí fọkọ rò oníyẹ̀yìn ọmọ rẹ̀ ọ̀yànjú kódà bàbá tó wọn ọba àmà láyé ọmọ rẹ̀ ọ̀yàn yóò wúlò a ti rí rírí tó pọ̀ tọ́bùrà ní ayélujára nìsá suniyat alimutahajibat ẹja lọ ní sùúrù ń tọ́ tẹ̀lẹ̀ tí wọ́n ti tẹ̀lẹ̀ sáwọn tó lóore jù wá lọ bẹ́ẹ̀ bá da ẹ̀dá tó yà wá àyíṣà o wọ́n fẹ́ lẹ́yìn ẹ̀ pé fífẹ́ wọn papọ̀ mọ́ sí yàwá sáúdà yàwá sáúdà ṣáájú wọn láàrin bí oṣù bíi kan síra wọn ìjọ kẹ́nẹ́ gan tẹ̀ láàrin sọ̀tà lásọ̀rọ̀ wọn àwọn máa ń sàpá tètè gbogbo àwọn kan tó ṣẹlẹ̀ láàrin wọn kì í ṣe bí irú pálapàla báwa ń bá kí o èyí pẹ́ lómi ọba àwọn sọ pé àwọn ẹni tó jù wá lọ náà máa ń jowú ìdàrẹ́ ni ẹ́ seru jakujaku tí wọn ṣe kí yẹn làwọn ẹni tó jọ ọlà yẹn ṣe ẹsẹ rẹ làwọn ya ṣáṣe o alọ bẹ̀rù ọba subhanahu wa ta'ala kama ní ìdìmọrù ẹni tí wọn fẹ́ lé wa yẹn ọmọ ìyá wa nínú ẹsẹ kama bá yẹ pé ìwọ ìwọ wà o ìwọ ọmọ ìyá wà ń gbọ́dọ̀ fi wa wà láì kò ní kíyàwó tí ìyẹn náà mẹ́sùn ìyàwó ẹ̀ wá ni mo ní kó wo àwọn méjì tí wọ́n kọjá ni n ò ti wò wọ́n tán mo ní torí wọn kí lórí wọn kàn gbègbè ara wọn kọjá wọn ló jẹ́ mọ́ kọ́ bẹ́ẹ̀ omi ọkọ ilé alùsùnlẹ̀ mùtàhájìbà wọn lo jìlìbà fọwọ́ nìkọ́ máa sàlámọ̀ kọ̀sálámọ̀ àyìnbá ọkọ̀ ọkọ̀ wà níbo ni wọ́n mọ̀ yá wa ló fi yáyí pé wá àti sòrò ṣe fún yẹn gan ọwọ́ àti sọ fún yẹn pé ah, lọ́ọ̀sì kejì ń bẹ̀ gan ó sòrò sọ gan. wèrè tó fẹ́ lọ́ọ́ bá lé yẹn gan kọ́ tó ti àdúgbò ló kí kalẹ̀ yìí. tó yẹ gbogbo nǹkan kan ò tẹ̀ wá wọ orí rárá rárá gan máa ṣe bí wèrè bí agánni gan. inú ẹ̀tọ́ ta gbọ́dọ̀ pé fún àtàsílímù wa ń bẹ́ ṣé nítorí lẹ́yìn bá ti jọ ọjọ́ ní ọkọ̀ kan náà ìyẹn gbọ́dọ̀ sálámọ̀ sí rẹ níwájú inú rẹ̀ wọn ni pé tó bá sí kí yẹn ṣe kí ni o sọ ti alhamdulilah kí yẹn sọ fún pé yarhamukallah àwọn yìí máa bá dójú ẹ̀ bẹ́ẹ̀ o tọ́ba rẹ̀ kí yẹn bẹ́ẹ̀ o wọ́n yọ kọ́ dàbí kó kù ibi tẹ́mi àwọn eléyìí le kásòdodo kọ́ fọ́mọ́lẹ̀ sọ́dọ̀ tí bá wá bí ọ̀yẹ́ kó yí padà o bí tẹ́lómi lè dé tó lè dé ẹni wọ́n fẹ́ lè yẹ bí kó kú báyìí àti gíràyà nìyí zero ṣẹdida haraji dẹt òun furuufu tó gbóná nìyẹn bí kò kú àbí kò ọmọ rẹ̀ kú àbí kò bírun àbí kọkọ lè dànù kódà tí ó bá fi bímọ òbí kẹni òbí kejì òbí kẹta yóò sì máa wà lẹ́nu ẹ̀ pé jọ́kìn ọjọ́ jọ́kìn tí ó lè dànù nígbà táwọn adájọ́ ní ọba dé àwọn náà wá sọ pé ìbí wọ̀ lọ́wọ́ afọ́kọ rẹ̀. ìdarí àwa nìyí ni tí wọn sọ pọkùnrin jẹ dé yẹn ọkùnrin ò kí ń ṣe ti yẹn obìnrin ló jẹ tẹnìkan tóbìnrin bá di tẹni méjì ọdà alágbèrè ọdà sẹwó ọdẹ ni ẹkọ ọdẹ ni ègbé ó dé yẹn rádaràda nìyẹn ọkùnrin lọnà halal kì í afọkọ rẹ ọkọ wo ẹ. ìyẹn ṣáájúdé lọ́ṣáájúdé ni náà wáni kíni nígbà náà nǹkan ọ̀fọ̀ kan wọn ò ṣáájúdé ebe ni. ìbẹ́ ẹni tóun náà tún dé ìrìn ẹ̀sùn máa jẹ́ sínú ọ̀fẹ́ lómi ọmọ àjọkọ̀ tó lágbára tó fẹ́ káàpé òun lọ́ba ọ̀rẹ́ mi méjì kẹta kejì bá pé òun kẹ máa jọ. Ah! Ah! ìyẹn odò <laughs> Tẹ́lí àwọn obìnrin yẹn, àná ìrẹ́ ìṣàlùlá àṣàlámọ̀. Ó lè ní fẹ́ torí mo níbẹ̀ yín gẹ́. Èmi fẹ́ kẹ́ máa kóyàwó jọ. Ah, ah, ah, tó àná máa kóyàwó jọ akẹ́wọ̀. Orí bẹ́ẹ̀ mọ fẹ́ mọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ yín o. Tí yẹn bá ti lẹ́sìn ìkọ̀yọ́kọ́ tó máa wù ẹ̀sìn mọ́ yẹn táwọn obìnrin agbọ̀rọ̀ gbọ́ kí wọ́n mẹ́sàn-án ẹnìkan wá kọ́ máa ṣe bíi tọ́ọ̀gì kọ́ máa ṣe bíi pátá kọ́ máa ṣe bíi ẹni tí wéré pé dà sí la. lórí kínní wọ́n fẹ́ lé mi gbanẹ́wà ńkọ́. káwọn ọkọ náà ká sì lọ sọ ìwọ yẹn ká pé ká pé tiwa ló le jù ọba tẹ lọ́wọ́ àlùjẹ́nẹ̀ tí ààrẹ bá wọ́n kọ́ òrìkọ́ sàgbákò ọba ti rí pọ̀ lágbára rẹ̀ ẹ ọ̀kan ni ọfẹ́ o rẹ̀ ń tọ́ba fẹ́ fẹ́ ju ìyàwó ẹ ọ̀kan lọ́wọ́ òní máa ti dẹ̀gẹ̀dẹ̀gẹ̀ fún òsì ti dàrẹ́ yẹn o wàá sọ jí gan ni o tó sì jiná èsì dẹ̀gẹ̀dẹ̀gẹ̀ ẹnìkan wọn ni wọn pè wọn pé abóhùn yọjú sí ìyàwó ìyálé àti ìyàwó wọn ń já ẹnìkan bá dọ̀ òun bá sòdodo. báwo ti ń ba jáde ni ǹjẹ́ kí ló dé ẹ̀ nígbà tí wọ́n lọ sọ̀rọ̀ sí alẹ́ òun ìdarẹ́ ni ẹ̀ ni. ọkùnrin gidi ọgbọ́dọ̀ gbé fẹ́lẹ́ jù náà ìwọ́n tó bá ti mọ̀ kó gbé fẹ́lẹ́ jù ń wò pọ̀ yẹ kó dúró lórí ẹyọ kan ni ọmọ abá yìí. ìfẹ́ ọbẹ̀ ti lè ọ tiẹ̀ ní wojú kẹ̀kẹ́ ṣe ọgbọ́n èyí yóò mú ọba yẹ kó oorun rẹ tó ń fún mi fọ́ọ̀mù gbà tí n tí máa sùn pẹ̀lú ẹ̀ ń sagbèrè ọmọ oorun ẹ ṣùgbọ́n ẹlòmíì ò lè ṣe oorun ní ti sọ ọ́ dé rẹ ìgbà tó yẹ kó fi yẹn lódì kó má sun orí ibùsùn ni yóò tún padà máa rawọ́ ẹ̀bẹ̀ fún ìyẹn ọba gbọ́sọ̀ mọ́. níbẹ̀ ká lọ sọ ara wa ká lọ sọ́ra àwọn àtàjọ́bìnrin ká sọ́ra kódà ẹlòmíì ti fẹ́ ṣe sáníyà nísì ìwà abúdẹ̀ ń wò ní òjẹ́ káwọn obìnrin dáhùn. bẹ́ẹ̀ ni o ṣébi à ń gbọ́rọ̀ àwọn ẹlẹ́yà yẹn wọ́n ti ń ṣe bí kínní ó lágbára gan. ó sì yẹ kí tiwa máa yàtọ̀. ìgbà àdámọ̀ obìnrin ni à ẹni tí bá ń ṣe súnà gbọ́dọ̀ yàtọ̀. àdámọ̀ ọ̀sẹ́ ni ẹni tí bá ń ṣiṣẹ́ yẹn tó jálù súnà gbọ́dọ̀ yàtọ̀. torí bẹ́ẹ̀ kọ́ hadithi mi lábẹ́ pé kullu ma'rufin sadaqa wọ́n ní hadathana muhammad bin kathir náà. qal akhbarana sufyan an abi malik al-ashja'i an rabi'i an hudhaifata qal qala nabiyukum sallallahu alayhi wa sallam kullu ma'rufin sadaqa. eléyìí náà jọrú àwọn hadithi tá a ti mẹ́nu bà wọ́n ní muhammad bin kathir ọsọ fún wa ó ní pé sofiyanu fún wa nírò látọ̀dọ̀ àbí mọ́lìkì la aṣèjárín wọn wá látọ̀dọ̀ rìbọ̀rin látọ̀dọ̀ ṣẹ̀fẹ̀ wọn là nẹ́bí yìí sọ pé kúlù màrúfin sọ̀dà kọ́ gbogbo ohun tí ń jẹ́ dáadáa yẹ́nyẹ́ lọ́rọ̀ ni òní ṣe ní sàràt adébábù báàbù ìkòrójì ìlàlímọ̀ bọ̀kálátì wàhálù ṣẹ́yì ìlà àlìhì bìsẹ̀bìl ojú ọ̀nà yìí tá a fẹ́ wọlé síbẹ̀ yìí ìgbé kéèyàn jáde lọ síbi tó gbin oko sí tó gbin iṣu síbẹ̀ kọ́dẹ̀ gbé nǹkan kan séjì ká rẹ̀ nínú àpò ọba lo oko yẹn pé ọba lo oko yẹ kó mú nǹkan bọ láti pa wá o ǹdí ọjọ́ mi ọgbọ́rọ̀ sẹ́lómi lẹ́nu nu wa náà nìyẹn o gbogbo gba tiẹ̀ kó dé kọkàn kí wọn lásán ni òní mú kankan wá wọ́n ti ṣe táwọn obìnrin padà báyìí òní mú kankan wá kí lè amúbọ̀ yọkàn kíyẹn jáde lọ sí oko tó gbin iṣu sí kíyẹn dẹ̀ gbé nǹkan kan séjì ká wá fáwọn aráalé rẹ̀ bíi zebel pẹ̀lú àpò wọ́n fàpò di wọ́n wá gbé séjì ká wọ́n fi ẹ̀fọ́ ntòkò bọ̀ ńdò tọ́ nìyẹn. wọ́n ní hadassana ishaq bin mahlad. عن حماد بن أسامة عن مسعر قال حدثنا عمر بن قيس عن عمرو بن أبي قرة الكلي قال عرض أبي على سلمان أخته فأبى وتزوج مولاة له يقال لها كما قال أولي إسحاق بن مخلد لا تدع حماد بن أسامة لا تدع مسعر أصيب عمر بن قيس ọba wa sọ̀rọ̀ fún alátọ̀dọ̀ amúlù bin abi kúrọ̀ alikindi ó ní bàbá mi ó sẹ́rí àǹtí òun ti Salman pé kò àti ìlànà ni tọ́lọ́mùbá ní kọ́ ọmọ wa gbọ́rọ̀ sí wa lẹ́nu àrògbé ẹni rẹ̀ yìí mo ti sọ dáadáa àwọn ọkùnrin yẹn hẹ̀rẹ̀ oṣù gbélé yìí ẹ̀fẹ̀ hẹ̀rẹ̀ ìní wo bi tí ọ̀dà kí n ti wọ ọmọ mi sí kí ya ó ní bàbá òun ó fún òun títa ní ọ Salmon wa kọ̀ jálẹ̀ ọwọ́ á lọ fẹ́ mọ̀wòláàtàn wọ́n padà lọ fẹ́ ẹrú kan tí wọ́n ń pè ní bùkọ́ìrọ̀ náà. Bàbálagbọ̀ àbàkùrọ̀ Adìnàwò káàdì ẹ̀bẹ́ni omi ìbàtà wàtàlì máa ń ṣòwò bá a dáàbò yẹ̀kúrúbù bàbárọ̀ Adìnàwò ní mọ̀bọ̀kọ́lá sí láwù pàtàwọ́jà ilé yìí. Màlàkíyàwó máa wú sẹ́bí ìlú fíìlì قد أدخل عصاه في عروة الزليل وهو على عاتقه tọ ó ní ọ̀rọ̀ yẹn wá dọ́dọ̀ àbàkùrọ̀ pé kọ́rọ̀ yẹn padà fáwọ̀ ó dọ́dọ̀ rẹ̀ yìí pé láàrin Hudhayfa àti Salman bọ́mi sí omi òtò ká wá ó wá lọ láti lọ wádìí rẹ̀ wọ́n wá sọ wípé nìyẹn lọ sóko ọlọ́pàá lọ sóko ó wá lọ bẹ̀ ó wá pàdé rẹ̀ wọ́n máa hù zẹ́bìlì bí dáa lọ nìyẹn orin tó gbá kò dání àpò yẹn ó di sùsì ó tún wá mú pọ̀pá rẹ̀ ó sokùn síbi àpò ni ó fi pọ̀pá yẹn pa ìní akọ́rọ́ wà mí pọ̀pá yẹn ó fi gbé ó fi gbé kíní ẹ̀ séjì ká rẹ̀. àkọọ́lá ìyá àbá abdullah máa ká ní bẹ́ẹ̀ ní sàwọn bẹ́ẹ̀ ní òbí ìbàdà wọ́n yẹ̀kú ìpàdánù wàtá náà ní bá a nù àjúlá. فانطلق حتى أتيا دار سلمان فدخل سلمان الدار فقال السلام عليكم ثم أذن لأبي قرة فدخل فإذا نبض موضوع على باب وعند رأسه لبنات لبنات وإذا قر وإذا قرطاس فقال اجلس على فراش مولاتك التي تمس tùmáhìlù ìnáfìhà. tọ́ wọ́n wá ní ìrẹ́ bàbá Abdullah kí ni ń bẹ láàrin ìwà àti Hudhaifa Salimanu ni èèyàn máa ń kẹ́jú ni mo tó fi dáhùn ni ọ̀rọ̀ ọlọ́run ló fi dáhùn wọ́n láwọn méjèèjì wá gbéra ó dilé wọ́n ní Salimanu máa ń sọ pé kánàlì àjùlá máa ń wí nìyẹn èèyàn kan ni. ẹni tó wá béèrè ọ̀rọ̀ yẹn wọ́n bá wọ́n bá bẹ̀rẹ̀ wọn wọ́n Salman wọ́n ní wọ́n délé Salman Salman wọlé ó ní asalaamu aleykum lẹ́yìn ìgbà yẹn ó yọ̀ǹda fún àbí kúrò tó wá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ni ó wọlé ó wá ní orí ní ẹnu ọ̀nà yanni torí ilé yẹn ọkàn rí bí aṣọ kọ́tìn kan lẹ́nu ọ̀nà ilé rẹ̀ àti pé wọ́n tún ṣe labinẹ́ẹ̀tì labinẹ́ẹ̀tì òun ni blọọkì òun ni wọ́n fi ṣe léyàn blọọkì tí ò lùhò bákan náà ó tún rí àtùpà ọlọ́wọ́ aṣọ fún mi pé ejìlè ti jókòó sí orí ẹrú lóbìnrin èyí ara rẹ̀ náà. إن عتيبة كان يحدث بأشياء بأشياء كان يقولها رسول الله صلى الله عليه وسلم في غضبه لأقوام فأوتي عنها. wọ́n lọ́wọ́ abẹ́rẹ́ ọ̀rọ̀ yìí pé ṣe rí ṣùgbọ́n tẹ́wọ̀n kóun la sọ pọ́rọ̀ dá àwọn pọ̀ lórí ọ̀rọ̀ ọmọ ń sọ fún yìí máa ń sàwọn kankan tí wọ́n lànàbí máa ń sọ tí bá ń bínú sáwọn ọ̀jọ̀ kan ọbẹ̀ ṣe bí èpè nínú àbí àwọn ẹni táwọn sọ̀sọ́lá bá ń bínú sí irun tí máa ń sọ fún wọn òun ní ọ̀là mọ́lẹ̀ <laughs> ó ní òun fẹ́ fà máa ń wí ó ní àwọn yẹn máa ń bí mí léèrè wọ́n ń béèrè lọ́wọ́ mi ń pa nǹkan yẹn ọ̀yà. fáàkùlù òbẹ́ ìbátú àìlàmù bíi máa yà kúrò. ọlọ́run sọ pé kò fẹ́ fà mọ́ ohun tí ń sọ. wàá kí ọ wàá ń takú ná dọ̀gọ́ yìí nù bẹ́ẹ̀ ní àkọ́wá mi èmi ọ̀fẹ́ kọ́ jẹ́ ìkórìíra sá kọ́ má jáde pé ń kórìíra àwọn èèyàn kan ní fi ń sọ ọ̀rọ̀ ohun tá ànábì máa ń sọ fáwọn èèyàn kan tí ń bínú sí kọ́ má jẹ́ oníkórìíra dé. wọ́n wá lọ bá sọ̀rọ̀ ìfà. wọ́n wá lọ bá sọ̀rọ̀ ìfà wọ́n wá ní sọ̀rọ̀ ìfà sórí Salmanu irun tó ń sọ ọ̀gbà olódodo kò sì gbà فجاءني هذيبة فقال يا سلمان يا سلمان بن أم سلمان فقلت يا هذيبة بن أم هذيبة لتنتهين أو أو لأكتبن فيك إلى عمر فلما خوف خوفته لعمر تركني. ó ní wọ́n á wọn sọ fún òfin fàyè pé anisa limọnu ọgbà olódodo kò sì pé ọ nírọ̀ ń pa ohun tó ń sọ. ó ní Hudayfa wa bá mi wá ní rẹ̀ Salman ibùnà Ummi Salman Salmanu tọ́jọ́ mọ̀ ya Salman ṣèbí ya rẹ̀ náà ló fi ń tòótọ́ ẹ mọ̀ fọ́ ó ti dìjà tó Hudayfa náà sọ pé òun náà sọ pé ìrẹ̀ Hudayfa Salman náà sọ bẹ́ẹ̀ ìrẹ̀ Hudayfa ọmọ ìyá Hudayfa. ọ gbọ́dọ̀ síwọ́ tọ́ba yẹ pé tọ́ ọba rí mi ọ máa ń sọ̀rọ̀ bínú irú èyí sí ànábì máa ń sọ sáwọn ẹni tí bá ń bínú sí ọ gbọ́dọ̀ síwọ́ má ṣe bẹ́ẹ̀ mọ́ o tọ́ba kọ̀ jálẹ̀ màá sì kọ̀wé sí pípé nǹkan tó ń ṣe wọn nígbà máa wá fi tí mo pé mi ń wálàdé Adam ana wọn là nẹbi sọ wípé èmi gẹ́gẹ́ alára tẹ rí yòó inú ọmọ Ádámọ̀ ni mo wà. fa ayuma abedun minu umati laantuhu laanatan. ẹni yòówù ẹrú yòówù tí mo bá ṣépè fún. awusa babituhu babata. àbí mo sì bú. bí rọ́ọ̀rì kúnìyí. tó ń tọ̀ ń wò lẹ́tọ̀ọ́ sí. fàjìlẹ̀ àlẹ́yìí sọ̀lá. ọlọ́run bá ń sọ ọ́ dàdúrà. kò sí ìyè rárá wọn là nẹ́bi sọ̀rọ̀ yẹn lẹ̀ tẹ́lẹ̀ ọmọ nǹkan tó lọ láàrin àwọn àtiwá méjèèjì ìyẹn ni lórí fọmọmọ ní padà lọ́sẹ̀ fẹ́ lómi ọwọ́ adi pọ́rọ̀ tí ẹ mọ̀ pé ìwọ́n ti wò pé ẹ sàpọ́nlé ọwọ́ adìpọ́rọ̀ fẹ́ máa ṣẹlẹ̀ tó fẹ́ ṣe bí èpè wọ́n á padà dáàbò bọrọ nìyí pé àdúgbò sáláńtì ẹ̀ ti sọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀ pé èmi gẹ́gẹ́ alára torí yẹn pé kíní kan ní máa èpè kíní kan ní máa ń sìn yẹn mọ́ àbí ni àbí èpè sí ni ogun ní ni mú o tó lè máa ṣiṣẹ́ àdúrà táwọn èèyàn máa ṣe pè àwọn kò ní dáa fún ọ kíní báyìí wọn ló ṣe o asanabi ti sàsọlẹ rẹ tẹ́lẹ̀ ipe mi ń wálá di Adama Ana. èmi ànábì yìí gangan náà ọmọ mọ wa o fa ayyuma abidin mini ummati ẹrú yòówù nù ìjọ mi làǹtuhu làǹtàn mo bá lọ ṣépè fún àwọn sababtuhu sábà àbí mo dẹ̀ lọ bu léèbù kan fi ghayri ko tí ó dẹ̀ lẹ́tọ̀ sí fàjà Faja ha. aleyhi sọlá ọlọ́run bá ń sọ ọ́ dàdú àwọn lọ́wọ́. ṣùgbọ́n àwa tún wálẹ̀ fi a máa ṣépè o ṣùgbọ́n ní ẹ̀ ń lọ ṣépè fẹ́ tí ọ̀lẹ́sọ̀ ṣépè òun lélẹ́yìn ń bá lọ àní a máa ṣépè o ẹ mọ̀ pépè wọ́n máa máa rọ̀ lókè ni tí ọba ti dé ẹni tó fẹ́ fún báyìí àwa bẹ padà ní. àní sọ̀sọ́ láńdẹ̀nà ẹ̀gà sínú ẹ̀yìn obìnrin elégbè anábì náà gàtí náà olóhùn rí báwọn tó pọ̀ jù mí obìnrin ni wọ́n ẹ̀ṣẹ̀ wọn tó ń dá náà ní pípé pọ̀ àtẹ́bù. tábàwò hadith inú àgbáyé tá a bá ń bẹ̀ òun ní ipò tí ń bẹ fún àwọn sọ̀hábà nípa pé Salman radiyallahu an lam yarda bi ma sadara fi sha'ni ba'di sọ̀hábà ọ̀fẹ́ sọ nǹkan nípa ìṣesí apá kan àwọn sọ̀hábà ẹ̀rí nítorí àìṣedéédé kan ń bẹ láàrin wọn àti pé àwọn sábìyàn dẹni ẹni tó pé ni wọn ṣùgbọ́n èèyàn ò lè má séèyàn ẹ̀rí pé kọ́ là á mọ́lẹ̀ kọ́ sọ́kọ́ kése pé ìfọwọ́sẹ̀ kan oṣù kẹta ẹ̀rí bó ṣe pẹ́ kí níyẹn wí. nǹkan tá ànábì máa ń wí fáwọn kan tó bá bínú sí ewu. sọ hadith mi lábẹ́ báàbù yìí nǹkan tí wọ́n tún fẹ́ ká mú bẹ́ẹ̀ òun náà ní í pé ọba lóko gbé òṣèlú wálé faralé rẹ̀ ọ̀gbọ́n di bẹ́ẹ̀ ni wọ́n tó ti lóko náà tọ́ lọ́jà tọ́wọ́n náà bá fẹ́ kọ́ gbọ́rọ̀ sí ọ lẹ́nu wọ́n máa bá ara mílíkì bọ̀ wá ẹja dídín ọlọ́bíṣẹ́ ò ń bọ̀ wá wọ́n ra mílíkì wá wọ́n ra búrẹ́dì wá ọ̀gẹ̀ ni máa sẹ́ pálọ̀ lé bẹ́ẹ̀ ni òní máa gbọ́ ohun tó ń wí o. wọ́n á gbà ká wọn bá dùndú òun ni ọmọdé mọ̀ òun ló bí mọ̀ tí gbogbo ẹ bá tún ṣe sọkọyọkọtọ bẹ́ẹ̀ ni tó kódà ogun àdáso oríṣiríṣi lẹ́ẹ̀ máa dáadáa sọ rẹ̀ tí wọ́n náà bá ní ojókòó ń bẹ̀ ni ó rí i pé wọ́n máa jókòó ó rí i pé wọ́n máa jókòó. lábẹ́ báàbù yìí wọ́n ní haddathana ibn abi shayba. qal haddathana yahya ibn isa an amash an abibin an sa'id ibn jubair an ibn abbas qal qala umar radiyallahu anhu. اخرجوا بنا إلى عرض قومنا فخرجنا فكنت أنا وأبي بن كعب في مؤخر الناس فهاجت سحابة فقال أبي اللهم اصرف عنا عداها فلحق فلحقناهم قد ابتلت وقد وقد ابتلت رحالهم فقالوا ما أصابكم الذي أصابنا فقلت إنه دعا الله عز وجل أن يصرف عنا عداها فقال عمر ألا دعوتم لنا معكم طب أنا ابن أبي شيبة أطلب عليك يحيى بن عيسى ينا سقوا لا ترى عامش لا ترى حبيب لا ترى سعيد بن جبير لا ترى عبد الله بن عباس رضي الله تعالى عنهما وأنا عمر رضي الله تعالى عنه أصبح يقول ẹ jáde ẹ já jáde lọ sí ilẹ̀ àwọn ọjọ́ kan ọ̀là bá jáde ọ̀kúntù ànáwá ọ̀báyì èmi àti ọ̀báyì ìbùnú káàb àwọn alákẹ́yìn ọ̀nìfàhájà ti sàhábà tún bẹ́ẹ̀ sójú kan ti bẹ̀rẹ̀ sí hó nìyẹn. fọ̀kọ́lá ọ̀báyì wọ́n ní ọ̀báyì wá sọ báyìí ká Allahumma sirif anna àdáhà ọlọ́run irun tí ọba jésù ta ìsújò èyí wà láwọn ẹgbẹ́ yìí ọ̀bọ̀ wu ẹ̀yin ẹ̀fẹ́ gba atẹ́gùn ni. wọ́n ní yẹ̀bù tálílà torí hálòhùn tó yẹ pé nǹkan ẹ̀gún wọn ti ṣe kí ọ omi ti rẹ́ gbẹdẹ. wọ́n wá sọ báyìí pé mọ́ asọ́bàgùn lẹ́ni asọ́bàdàn kọ̀sẹ́ kí ló dé kọ̀sẹ́lẹ̀ sẹ́yìn ohun tó ṣẹlẹ̀ sáwà. wọ́n ní wọ́n á sọ pé ọ ti bẹ̀ lọ́hùn pé àníyàn sọ̀rọ̀ ìfà àná àdáhà pé kọ́lọ́n kọ́ bá ní gbé kí ni kọ́ bá ní gbé sùn ta ẹ̀sùn jọ yìí kú òfin wa ó mọ̀rọ̀ wá ní alàdà àwùsùn lánàá máa sùn tẹ wàá ṣàdúà ẹ ẹ yẹn ni pé ẹ ṣàdúà fáwa náà pẹ̀lú yín ni àbí kí ni wọn tó fẹ́ máa sọ yìí wọn lágbàá yìí sábà nù hadith yẹn wọn ni pé inna sọhábàtà àwọn sàbí kánú mùtàhábìnà wọn máa nífẹ̀ẹ́ ara wọn wọn sì máa ń tẹríba láàrin ara wọn àti yípa àwọn sàbí tó máa ń bẹ̀rù atẹ́gùn jì àti ẹ̀sùjò tútù torí pé ìbínú ọlọ́run máa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀wọ̀n fún àwọn ọjọ́ ó dùn jèlò ẹ̀wọ̀n fún àwọn ọ̀sẹ̀ sàrẹ̀ pé dúdú nìyẹn ó lomi ní jù àti ìdí òní yàgò pọ̀ jù fún wa. àkàlẹ́ yìí náà torí ìtàn àwọn méjì la fẹ́ sọ lẹ́nu. eléyìí ìjáde lọ sí kíni ọ àtọ́ ìhà oko àwọn kan máa sọ wípé ànábìsọ̀ kókó da ṣùgbọ́n mo ń kọ́ sínú òní sí ẹ̀yọ́ tẹ̀ fún bẹ́ẹ̀ irọ́ ni ànábì òkè àwọn àhàdìsì tó pọ̀ ọwá ó ṣàjáwà lórí oko ká nínú kẹ́tí yẹn ti lè ti rówó jù lẹ́yìn wọn ti gbádùn jù oko mẹ́mẹ́ o tọ́lọ́n bá ní ọmọ ń parẹ́ tó ọjọ́rú àwa ọmọ àdúgbò màlẹ́ ọ̀lẹ́ ó lè ro kankan yẹn tó ọmọ ń parẹ́ dáadáa ní o ẹnu lẹ́yìn káwọn sọ káwù lọ́ba tán gbàdá sí fi hàn tún fáwọn yẹn àyàn yà láwùjọ wọn parí ìjì bẹ́ẹ̀ nínú lọ tó bá yẹ pé o mọ̀ ń pẹ̀ dáadáa nínú ibi téèyàn ti ṣe ni o téèyàn ti wá ọlá ti ti wá ṣèkì tí sì dolówó àwọn haúsá ti wọ́n ti jágbọ́n rẹ̀ gidi mọ́ngò ní Adamawa ọlọ́run lọ́mọ yòówó táwọn kan rí bẹ́ẹ̀ àwọn tó ń sin màálùú nínú wọn bẹ̀rẹ̀ pẹ́pẹ́ ìyá ni wọ́n gbìyànjú kódà ká máa nínú òsì àwọn míì nǹkan lè ṣe wọ́n tó léegun wọ́n kọ́ sí oko tó bá léegun lọ́kọ́ sí oko wọ́n fi hàn ìwọ́ ní owó kan máa ro díẹ̀ díẹ̀. wọ́n ní Mu'adh bin Fudala náà wọ́n sọ fún wa pé. حدثنا هشام الدستوائي عن يحيى بن أبي كثير عن أبي سلمة قال أتيت أبا سعيد الخدري وكان لي صديقا فقلت ألا تخرج بنا إلى النخل fàkọ́rọ̀jà wà àléyìí kọ̀mísọ̀tún là. tọ́ oní muhammed bin fúgọ́lá ọba wa sọ̀rọ̀ òun náà wá sọ wípé hisham adustuwari ìyẹn náà bá wa sọ̀rọ̀ pọ̀ wá látọ̀dọ̀ yahya bin abi kathir látọ̀dọ̀ abi salama ó ní mo lọ bá àbá sa'id al-khudri káàní lè ọ̀rẹ́ mi lọ́dẹ̀ jẹ́ mo wá sọ wípé allah takhruju bina ila nahli ọ̀ya àjẹ́ àjọ jáde lọ sí náà ìyẹn ọlọ́ba jáde wọ́n àlẹ́ yìí kọ́ mi sọ̀tún ńlá aṣọ aṣọ tí wọ́n hun látara arun ẹran ló ti wà lọ́rùn rẹ̀ ńjọ́ yẹn wọ́n tún sàmì sí yẹn ni pé tí wọ́n fàlà sí lára wọ́n yẹ pé gbogbo àwọn eléyìí ń sọ fún wa yìí pé oko da ọ̀rọ̀ ayọ̀wọ̀ ọkọ sí mùkún bẹ́ẹ̀ kọ́ lóko ọ̀pọ̀ sí yé nínú kẹta wo tún já sí táwọn kẹ já sí àwọn arábàdàn táwọn táwọn mọ̀ ń parẹ́ gidi ó jẹ́ kán gba gbogbo àwọn ilẹ̀ wa mọ́ wa lọ́wọ́ lọ́nà kankan yìí ọ̀nà àti omi ọ̀ṣọ́gun kankan ẹ̀yìn fún ara nílẹ̀ àwọn ẹ̀dẹ́gbà mọ́ wa lọ́wọ́ wọn ní kí ọba yọ̀lẹ̀ títí lọ́wọ́ wá okó ńlá kó gbé kí kọ́ wá àwọn tó nímọ̀ nípa rẹ̀ má ṣe bí tèmi o ọwọ́ wá àwọn tó nímọ̀ nípa rẹ̀ dáadáa ọwọ́ alọ́gbìn kí ọlọ́gbìn ọ̀sán ọlọ́gbìn ọ̀pẹ àwọn nǹkan láéláé kí ló tún lè lọ́gbìn ọlọ́gbìn kaṣú ọlọ́gbìn kòkó àwọn nǹkan láéláé tó ṣe pé ń bò sí ṣe mọ kankan ro tẹ́lẹ̀ tó ọ̀nà òṣèré àwọn ilé tó ṣe pé láéláé lẹ́ẹ̀ máa kà lọ lọ lọ́gẹ̀dẹ̀ tọ́lọ́run bá ní kí ó yè mọ́ lọ́wọ́ lọ tó láwọn nǹkan láéláé bẹ́ẹ̀ ah, yẹn. hadithi òun ni bí àwọn sàbí máa ń lo oko láti lọ bójú lò tó ti di pa àmẹ́bí kò wí táwọn bàbá ní máa ń wí ni ẹ̀yọ̀ ọmọ kan sì gbogbo èèyàn bá yọ ọwọ́ káwọ́sùmù ọkọ̀ mẹ́ẹ̀ sáà ní jẹun mọ́ ni àbẹ́wà sáà ń jẹun ògbìn ni ókè wọn ládùúgbò alẹ́ ọtí máa ń sọ. ẹ́ẹ́ àwa wá ní ìyá bẹ́ẹ̀ bá ti ju one percent lọ́nú ọgọ́rùn-ún àbẹ́ẹ̀ kọ́ káwọn ninety nine ọmọ alọ́ ro fóònù so. àwọn ó sì rà á. so jíjáde àwọn ọ̀sán abẹ́ lọ sóko ẹ ẹ láti lè máa ṣe kí ni o ẹ mọ̀ bá àbá làwa gbogbo àwọn tó ń gbà fọwọ́ àwọn tí ń gbà fà láàárín ẹ̀ bá lo oko ẹni ọba mẹ́wẹ̀ kò ní bá wa lé mọ́. so láti lè lọ mójútó kò yẹn àdìsí mi ìlà tó wá fẹ́ ka yìí káfí wá padà tó lọ bá káfí mú ọ̀rọ̀ díẹ̀ wá ń pa àfa wa nílá. Ah, abdullahi ibn mas'ud radiyallahu ta'ala anhu wọ́n ní haddathana محمد بن salam. قال أخبرنا محمد بن فضيل بن عقر العزوان عن مغيرة عن أم موسى قالت سمعت عليا صلوات الله عليه يقول أمر النبي صلى الله عليه وسلم عبد الله بن مسعود àyẹ̀sìn ẹ̀dà ṣàjàrọ̀tàn fàyàtíyàwó mí ní àbíṣẹ́ yìí fanẹ́gọ̀rọ̀ àtàbùbù ìlàsáfì abdullahi fàdọ́ṣìkù nínú òmùṣà sàkọ́ ìdí. bàkọ́lá rasúlù lọ́ọ́ ìsọ̀rọ̀ wá wà lọ sẹ́lá mọ́tẹ́dì àkúkù. mọ́ ما تذهبون لرجل عبد الله لرجل عبد الله لرجل عبد الله أثقل في في الميزان من أحد ẹ̀rí ajáde pé àwọn ọmọ àdúgbò màlẹ́ náà ẹ yẹ káwọn ní ọlọ́ mọ nǹkan oko díẹ̀ díẹ̀ o kí wọ́n sì mọ̀ bí wọ́n ṣe kó kí mọ́ngò àti kí igi kaṣu àti sọ́sálà máa jáde pẹ̀lú àwọn sọ̀hábà ẹ̀rí pàdésì ńlá kan ní ẹ̀ẹ́dẹ́mọ́lẹ̀ dáadáa o ẹ̀rí kátìyà ní hadithi yaani sahihul ghairi sahihul ghairi wọ́n ti wà nù sílísílà sahih Sheikh Albani wọ́n ní Muhammad bin Salam ó ní Muhammad bin Fudayli fún wa nírò ikọ ọmọ gàzọwán látọ̀dọ̀ mọgíyọ látọ̀dọ̀ Ummi Musa ó ní mo gbọ́ Ali sẹmíìtù Ali yá sọsọ yìí pé ó lànà sọsọ ọ̀pá àgàlá ìwé màsàn-án di láṣẹ níjọ́ kan. ìpè ayé sàádà ṣáájà aráàtàn pé ọ̀yà gungi lọ. wọ́n sì ò lè rọrùn láti já bí wọn bá gorí ẹ̀ dáadáa o àti kaṣu àti mọ́ngò. wọ́n lè já bí báwọn èyí tí wọ́n máa já àwọn ọ̀pá dúdú ni. gbogbo àwọn kan èèyàn fi kọ́ èèyàn kàn ti bá ó ti kó nǹkan tó lè ṣe sùn táwọn kò kó lẹ̀ tó bá jábọ̀ tó kàn jábọ̀ sílẹ̀ tí ò ní lásán pé ká má báyé àwọn ọmọdé ńgbà wọn wà ní kéékèèké táwọn bá gorí àga ẹfílẹ̀ ẹjọ́ ṣubú ó gorí kínní kan ẹjọ́ wólulẹ̀ ẹjọ́ ṣubú àákàn mú nǹkan tó lè pa lára kó nítòsí so that kọ́mọ fi má yọjọ́ ní bá ń gun ògiri tí ò lára kankan ẹjọ́ ògùn kí wọn ò rí gbòòrò síbi tó fọwọ́ kẹ́mẹ́ ẹjọ́ ògùn ibi táwọn kan yá ìdénú àwọn ọ̀rẹ́ wa ó sì máa wọ́ báyìí ni. ọlọ́run bá ní sọ àwọn ọ̀sáàzù mọ̀tálọ́ àwọn onídìí pàṣẹ máa ń wé mọ́ igi àwọn àgùn láti ilẹ̀ báyìí wọ́n sì báyìí wọ́n sì gbàmú wọ́n bá gbàmú ibẹ̀ náà wọ́n ndị lọ́ọ́ bá ọwọ́ arí ogun dé wọ́n bá débẹ̀. ẹ̀rí fọwọ́ àná hadith pé mùmíní tó lágbára kọ́lọ́lájì yìí tọ́yọ̀ lọ náà tọmọmí ń tọ́ lágbára ó lóore jèyí tọ́ ọlọ́run dẹ̀ nífẹ̀ẹ́ sí jèyí tọ́ yọ̀lẹ̀ kájẹ̀ ní gbogbo wọn náà wọn lọ́la ìmọ̀jọra wọn lọ abẹ́ ti kẹ́sì sọ irú bíi téèyàn ẹbí mẹ́ni wọn lágbára kan òun lè léyìí o àwọn sọláwà sọ níjọ yẹn wọn là nẹbi pa abdullahi náà fún di láti pé àníyàn sàn àdàṣàjára pé ọyá gogi gogi yẹn lọ ọ̀yà àti hìmí ni àbíṣẹ́yì.

eegun lásán ní nbẹ lẹ́sẹ̀ yìí kò tiẹ̀ sẹrẹ nbẹ àti tí ẹsìn yẹn bá gbẹ èèyàn gbọ́dọ̀ máa ká sọ nbẹ o à ń bọ̀ wá bẹ́ẹ̀ tá a bá ti tó bá ti gbẹ jù tó débi pé èèyàn máa bọ̀ra alẹ́ àbẹ̀ ẹ̀kọ́ ẹni tó tínrín jù tó tínrín pé kìkì dé eegun ní nbẹ lára rẹ̀ wọ́n á tó a bọ̀ra kó tó báyìí ká ló ti wá sí ká. ihe ń fira rẹ̀ sí yẹ̀yẹ́ ni. kájẹ̀ ní sẹ́rí ọ̀fẹ́ kéèyàn bọ́ra so àwọn èèyàn bá bú ẹ̀rì káàkàkà àwọn sábẹ́ ni o wọ́n bú ẹ̀rì ká ẹsẹ̀ ojúgun lọ́gbẹ báyìí wọ́n à kò tí na sẹ́rìn kankan bẹ̀. òjijì ni mọ́ tẹ̀dí àkú kí ni báyìí lẹ́rìn rí fi òjijì ọlọ́run làrí jùlọ abdullahi ẹ̀rí ẹsẹ̀ abdullahi tẹ́sán kọ́ gbẹ̀yìn askọlù filimizani ọ̀sẹ̀ sùn jòkè òdù lọ. bẹ́ẹ̀ ṣe rí tó ti rìn yẹn pípẹ́ ẹsẹ̀ lọ gbẹ báyìí lórí pẹ́ẹ́ni téèyàn bá rí tó gbẹ jù wá kàkà bẹ́ẹ̀ ni tẹ́tẹ̀ rẹ gbẹ bẹ́ẹ̀ ah èèyàn ti máa gbé súra fáwọn abdullahi bọ́lá sọ́jọ́ wá sí ẹ̀mí.

wọn náà tún á fi bẹ àwọn anímọ̀ yàtọ̀ wọn á tún kọ àwọn ah, ah, ọba dáwọ́ òjè ẹwẹ́ nìkan tó lọ fi nù lérè yìí pé bá sì lọ fẹ́ yàwó ńkọ́ ìyẹn gbéyàwó délé ìyẹn yanu rẹ̀ òbí ò ti ṣe yín bẹ́ẹ̀ nìyẹn. ṣéèkì nù sèmí sọ yìí pé àwọn ẹgbẹ́ òbí ah, máa gé tíjà pa yín ni. <laughs> wọ́n sì mú ẹnìkan yí pé ìyàwó rẹ̀ yí etí rẹ̀ tóbi ó dẹ̀ rẹwà àfetí tó tóbi. ọkọ dáadáa ǹgbọ́ dọ́dọ̀ rẹ̀ ńkọ́ kí ọmọ pẹ́ni tẹ́tí ẹ̀ bá tóbi àpẹẹrẹ ẹni tí ó yọ lọ́gbọ́n tí ó ní làákàyè ni wọn bá nìyẹn di ẹyọ wọn náà á ní sọ pé ah lóòótọ́ àti ìbí ìwé gẹdú ni o <laughs> wàláì kọjá kọjá rárá Tani abdullahi ibn mas'ud ha sọ wọn díẹ̀ fún wa kọlọ nǹkan bá níyọ sí àfọwọ abdullahi ibn mas'ud alágbọyé ẹ̀sìn ni wọn abdulrahman mọkà ni wọn ó sì jẹ́ àkàlà nàbì sallallahu alaihi kọ́dà ọjà di wà nù. àwọn ènìyàn gbé nígbà ọlọ́run ọba àlekẹ́ ọlọ́run nẹ̀gà sáwọn tó jagun bádàrí ó ní ìsèmẹ́yìn jagun bádàrí ọ ọ̀rọ̀ ti yẹjú ọ̀sẹ̀ ní tí ó wọ nínú yín mọ́. àdọ́lá náà tó ti wà nù wọn ó wà náà tó ti gba Islam níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìjìlá méjèèjì ló ṣe wọ́n lọ sí Ethiopia wọ́n lọ sí Madina ipò rẹ̀ lágbára gan ọgbà Islam kó tiẹ̀ tó ní láǹṣọ̀ṣọ́ lọ́wọ́ Darul ẹ̀rí ni wọ́n. ní wọ́n sọ pé tá a bá ń sọ̀rọ̀ àwọn àbájílẹ̀ àgbọ̀rọ̀ máa dáwọ́ Abdullahi mọ̀ sódì sí ọ̀nà èjì Abdullahi mọ̀ sódì àgbàlá wọn oríṣi ogun lọ́lọ́ pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam òun lọ́mọ bíi pílò anabi wa ẹ̀rí dáadáa nìyẹn o ìrọ̀rí anabi anabi ti fẹ́ rọrí òun ní ọ̀sàrí gbé wa pákó òun ní ó gbé pákó wa ní ó kó bàtà wa subhanallah anabi fẹ́ mọ́ra òun ní ọ̀sàrí gbé nǹkan tí ó fi ṣe mọ́ra wa ṣùgbọ́n ẹ̀dá wọn ẹni tó ti rìn ni wọn ara wọn gbẹ kódà ojúgun wọn tún awé gan owó ẹgidi òórùn wọn sì máa ń dùn àwọn náà padà di aláṣẹ ní kúfà lásìkò wọn tún darí baitul mal lásìkò Umar àtàsìkò díẹ̀ lásìkò Usman wọn á padà sí Mẹdínà Mẹdínà wọn padà kú sí nínú ọlọ́tọ́wọ́ àfàtúlẹ̀ ibn Mas'ud radiyallahu ta'ala anhu wọn lòdì sí ọlọ́run sallallahu alaihi wasallam sọ yìí pé tẹ́ ẹ bá fẹ́ mọ àlùkùránì dáadáa ọ̀dọ̀ àwọn mẹ́rin ni ẹ ti mú. àkọ́kọ́ òun ni abdullahi bin mas'ud ìkejì ni ubayy bin ka'b ìkẹta ni mu'adh bin jabal ìkẹrin ni salim mawla ibi abi hudayfa. abdullahi bin mas'ud gangan alára radiyallahu ta'ala anhu wọn lóun gan kó jìtì ọlọ́run sọ yìí pé aqtadu ẹ kọ́ sí àwọn méjì tí ń bẹ lẹ́yìn mi nú àwọn sàbẹ̀ Abubakar àti Umar radiyallahu ta'ala anhuma ẹ sì mú ìlànà Ammar Ammar bun Yasir ẹ mú lànà rẹ̀ ṣùgbọ́n o wọ́n lànà ibi tó dáa kọ́ tòun náà sì ń jọ́ ni pé wọ́n ta mọ́ sàkú bí ahadi ibn Mas'ud ìwọ̀n tí Abdullahi ibn Mas'ud bá bá sábà nìkẹ́yìn náà bá sábà. Abdurrahman bin Yazid wọ́n lọ bá Hurayfa àwa sọ yìí pé sọ fún wa ta ló súnmọ́ ànẹ́bí inú làní àti tọ́ka ká gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ ká sì gbọ́n pa rẹ̀ a ọlẹ́ni tó ń lè sọ pé súnmọ́ ànẹ́sọ̀ sálá inú làní àti tọ́ka Abdullahi ibn Mas'ud ni ẹ̀rí Abdullahi ibn Mas'ud radiyallahu ta'ala ni ó ní Abubakar àti Umar bàṣàrọ̀ àwọn gẹ́gẹ́ wọ́n dìídì fún Abdullahi ibn Mas'ud nílò wípé wọ́n lòdì sí Ọlọ́run wí táwọn gbọ́ wípé ẹni ó bá ka Kùránì ní bó ṣe sọ̀kalẹ̀ gẹ́gẹ́ o. tí ò ní lu o falẹ̀ kí kọ́ra rẹ̀ tí ọba ké kuraani rẹ̀ tí gbọ́ ó mi àbùdí Abdullahi Mas'ud ní jẹ́bẹ̀ radiyallahu ta'ala ni. ẹ̀rí ẹjẹ́ aṣọ bóun inú ẹ̀sìn wáyé òun lọ̀rọ̀ kan tí wọ́n ní òjijì ọlọ́run sọ pé ọlọ́run kọ́ bá ń kẹ́ ọ ìwà

wọ́n ní kóòtù náà mọ́ ní bẹ́ẹ̀ ni ṣùgbọ́n o afúnṣọ ni mí èmi kí mo lẹ́rìn o wọ́n sọ bẹ́ẹ̀ fáànù nẹ́bí ìjọ yẹn òjíṣẹ́ ọlọ́run bá ní ọ̀dà helmi ṣáàt ṣé àdẹ̀sí lè rí ṣáàtù kan bí ẹran kan tó ṣe yí pé a kò tiẹ̀ tí gùn rárá tọ́jọ́ ọ̀dọ̀ ẹran ó ní mo bá fún ànẹ́bì ní ṣáàtù sẹ́ẹ̀tì mọ̀túnmọ̀ rẹ̀ ó fi hàn yí pé yìí tó níwàrà wà nú àwọn ẹran yẹn ìgbà tó ti lè sọ̀rọ̀ yẹn fún ànẹ́bì sallallahu alaihi wasallam àrẹ́bí palẹ̀ yẹn ti àwọn àni sáré yìí tó ṣe pé òun ò tí ì lọ yẹn ọ̀tọ̀ ọmọ ni túmọ̀ rẹ̀ tọ́jọ́ dọ̀mọ́ tó ṣe pé ẹ̀rìn kẹ́kẹ́ òun tí ìgùn débi pé yóò fẹ́ akùn yóò bímọ. Abdullahi ibn Mas'ud radiyallahu ta'ala ó ní mo wá fà nẹ́bì ní abọ́ ẹran yẹn àní ìbá fọ́ pa lọ yẹn bí wàrà ti sọ̀kalẹ̀ ń bẹ̀ nìyẹn ọwọ́ àfun sínú gbá òmu abákìrì mu. àní sọ̀sálà wa sọ fún ọ yẹn nìyí pé ọkùnrin ọ̀yà kóra jọ padà gbẹ fúrú padà ọba gbẹ wọ́n ní imam ahmed rahimahullah wọ́n nínú rìwáyà kan ní wọ́n ní mo wá lọ bá lẹ́yìn ìgbà yẹn pé òjíṣẹ́ ọlọ́run alimni min hazal qawl mo fẹ́ kọ́ ọkọ mi irú èwo lè yìí ọlọ́run náà yóò wá fọ́ pa mí lórí àwa ni yarhamukallah ọlọ́run kọ́ bá ń kí ọ innaka gulajimun mu'allam ọ̀dọ́mọdé kan ní ẹ́. sórí pé onímọ̀ ni wọ́n fẹ́ yà ní tiẹ̀ inú rẹ̀ wá yà mí wọ́n ní ń jọ yẹn ìní abdullahi gba islam abdullahi ibn masoud radiyallahu ta'ala anhu òun gẹ́gẹ́ lọ sọ̀rọ̀ yìí ó nígbà tá a yà sọ̀ kalẹ̀ tọ́lọ́run ní 'ala alladhina amanu wa 'amilu àwọn tó lòdò tó ń ṣiṣẹ́ dáadáa wọn lẹ́sẹ̀ lọ́rùn olójijì ọlọ́run ó lè ní ó lè pé òun ò lágbára kò ní nǹkan tí ó mú lọ kò ní nǹkan kan ṣùgbọ́n nígbàgbọ́ ó ń ṣiṣẹ́ dáadáa. abil ahwas ó ní mo gbọ́ abdullahi ibn mas'ud àti aba nígbà tí abdullahi ibn mas'ud kú wọ́n ní sọ fẹ́kẹ̀jì rẹ̀ yìí pé ṣé a sì ríru abdullahi ibn mas'ud ọlá rẹ̀ ọ pọ̀ gidi tọ́ba yìí pọ́rọ́ ọmọ ni àbí alibadari alibadiri ó ní mi ìmọ̀ ẹnìkan ìmìyàn kankan tá a nẹ́bi tó nímọ̀ nípa sẹ́rà ọlọ́run fún abdullahi ibn mas'ud radiyallahu ta'ala ni mas'uruku ọmọ kéwù dání ọmọ kéwù yàwá aisha Ẹ òun náà sọ ní abdullahi radiyallahu ta'ala ni ó lé abdullahi ibn ti sọ báyìí pé wàláhì mo fi ọlọ́run búra sọ ìpè sẹ́lómi ìta lè fi jọ́sìn fún láyé yìí àyàfọ̀ náà lódodo. súrà kí wọn sọ̀kalẹ̀ nù tírà Ọlọ́run rí àfi kí mọ́ńbó ló sọ̀kalẹ̀ sí ẹ̀rí àyà kí o ti sọ̀kalẹ̀ àfi kí mọ́ta ló sọ̀kalẹ̀ ń pa ẹ̀ èmi wá ní o wọ́n lábùdúláì náà sódì lọ́sọ̀rọ̀ yẹn èmi àbùdúláì náà sódì wá nìyí o tí mo bí èmi èèyàn kan tó tún nímọ̀ nípa Kùránì jù mí lọ téèyàn sì lè rí àkúnmí gbé débẹ̀ láàárọ̀ kí kútu ìléyè o yíǹde bẹ́ẹ̀. láti tún lọ́wọ́ tún kéwu èmi náà kéwu wà ń gbèrè wa là mọ́ kéwu ló ti wà ń gbèrè àwọn èèyàn tún ké mọ́. àbíwá e, ọlọ́wọ́ alásọ̀dọ̀ Abdullahi ibn Mas'ud yìí pé wọ́n sọ̀rọ̀ ń pa kéwu rẹ̀ bí ẹni pàrọ̀ yẹn fẹ́ máa láìfi rẹ̀ hmm. wọ́n lóun gẹ̀gẹ́ lọ́wọ́ aṣọ báyìí pé ah, ah, àwọn ànẹ́bí mọ̀ yìí pé èmi ni mo mọ Kùránì kájú wọ́n lóun gẹ̀gẹ́ lọ́sọ̀rọ̀ yẹn ṣùgbọ́n padà sàbámọ̀ pé ta ló ní kó ó ní ṣùgbọ́n wọ́n lásìkò bí xeyìrì ṣe ìtumọ̀ ọkọ̀ sàbámọ̀ nìyẹn ìlóore tó wọ́n o wọ́n kàn lè ka kùránì lọ́pọ̀lọpọ̀ jù wọ́n lọ. ibi táwa ti lọ òun ni pé ojúgun rẹ̀ ẹ lè gba sọ fún wa pé ó wúwo ojú kíni lọ òkè ewu jù lọ òun làdé ti ta kà fún wa yẹn. wọ́n ní kódà ibi tí Abdullahi bin Mas'ud tọ́ lọ́ládé anisọ̀sọ́lá sunkún wájú rẹ̀ báyìí ó gbomi lójú ànẹ́rí kí ló fà á. ọmọ oníṣẹ̀lẹ̀ lọ́fà wọ́n ní ọ̀dọ́lá ibùdó ọ̀sùn dìgan lọ́mọ́rọ̀ yìí wá olùdíje ọlọ́run sọ fún un lọ́kàn pé ìkàrà aláyẹ alukur'an ké fún mi ó ní á akọrọ wà wà kí n ka fún fún. ọlọ́wọ́ adáhùn yìí pé ń dùn ń wù mí kí n tún gbọ́ ọlọ́dọ̀ ó ní tóun fi wá báyà yẹn débi ọ̀kẹ́ ìfà ìdájí iná mi kò lè ọmọ tí ń bí ṣahid bó o lọ̀rọ̀ ó sì rí ń jọ yẹn nígbà tá a bá mú ẹlẹ́rìí kọ̀ọ̀kan wá nù ìjọ kọ̀ọ̀kan wọ́jí iná bí káàlà ahùlá ìṣẹ̀yìdá gbogbo àwọn ẹni tó wá pọ̀ sí ẹsẹ̀ yìí kí wọ́n wá ní ìdánẹ́bì lọ́jẹ̀rì wọn bánẹ́bì ti bú ẹkún mi. ó lóun ó wojú àná ìbáyìí fún mi bá ń tó kòròkòrò lójú rẹ̀ wọ́n mọ̀ rọ́ọ̀dì aláwọ̀ sára ni wọ́n ló sì ń dìfẹ́ǹdì Abdullahi bin Mas'ud níjọ́ kan látọ̀dọ̀ àbí wáhìn wọ́n ní bónú ọ̀sán òdìrí arákùnrin kan kẹ́bà lè mọ̀ pọ́rọ̀ ojogun rẹ̀ tó tínrín ní ọbẹ̀ máa dọ́rọ̀ lẹ́gàn o. àbí wáhìn ọlọ́dúnlẹ̀ bónú ọ̀sán òdì olórí arákùnrin kan jọ̀gàn ọ̀dẹ̀ àtibálẹ̀ ọ̀dà sọ̀wọ́lẹ̀ ó wá sọ fárákùnrin yẹn yìí pé fẹ́rẹ̀fà ìdára sokoto rẹ̀ yìí ti wọ́lẹ̀ jù ọ́ sókè ọkùnrin yẹn náà ń gbòòtù mọ̀ pé ẹ̀sẹ̀ àfà wá tínrín òun náà wá sọ yìí pé wà ya ń ta ìyá yabinẹ mọ̀sánwó ni fárífà ìzára yìí ìwọ náà ọyá ìwọ náà gbé sòkòtò sọ lókè kárí. ẹ àtúnáwọ̀ sí ni ẹ ti mọ̀ tẹ́lẹ̀ ìnà sáàkì ìnà ibi sáàkì ọmọọ̀ṣà mi yẹn wá dọ́dọ̀ ta ni ọ̀rọ̀ náà ọ sọ pé àtẹrùdù ni mọ̀fìrún ìwọ ń dọ̀rọ̀ padà síta ni o àdúlẹ̀ sọ àbá àwọn ohun tí ń ṣe ọ́ ẹ pẹ̀lú Al-Qur'an àwọn Abdullah látọ̀dọ̀ alákùnrin rẹ̀ Abdullah hada tí gbogbo àwọn bá ti fojú tí sùn ó máa Abdullah ohun ẹ̀dẹ́ dùn pọ̀ ìgbà wà mi nìyẹn wọ́n ní bákan náà ti bá ń ka àlùkò báyìí ẹkún ni gbúrúgbú ẹkún ni ọwọ́ àtúnjẹ ni tó ní tẹ̀ríba nínú tẹ̀ríba rẹ̀ wọ́n ládùúlá ìmọ̀ sódì ọjà ní mo ẹ̀sẹ̀ tí mo dá ni ti akobi ìsinẹ́ẹ̀nì èèyàn méjì ò tẹ̀ ní bẹ́ẹ̀ tẹ̀ ẹ̀ ní rìn tó ti bímọ ẹsẹ̀ owó wá dá ìtẹríba ni o kódà ẹ bá kẹ́ máa kóyè pẹ̀bù mi lórí ni wọ̀làwà dìtù èmi sì ní màá sì máa nírẹ̀ kan tó fọlọ́wọn ọba àlekẹ́ lọ́wọ́ forí ẹ̀ṣẹ̀ mi jì mí ó forí ẹ̀ṣẹ̀ kan jì mí nú ẹ̀ṣẹ̀ mi ó fi ọlẹ́sẹ̀ òun pọ̀ fàyín ní dàáwùtò abdullahi ibn rawda sọ àwọn ọ̀rọ̀ nǹkan tá a lè sọ́ńpa rẹ̀ ọ̀pọ̀ gan-an mọ́ díẹ̀ yẹn. ìyẹn náà tó ó sì tún pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ gidi gidi gidi tó sọ ni ọ̀dọ́lẹ́mí ọ̀ṣọ́dì ọjà lọ́ta lánìhú jáde láyé ní àsìkò dánìyàn ní lẹ́yìn ìgbà tó lo àsìkò tí ó lò tán jáde láyé ọjà wò. ọ̀fẹ̀mọ́ ìtẹ̀sítẹ́kì wọ́n ní kí ni ẹ̀ta ìró tó ń rí wọ́n lẹ́sẹ̀ tí mo dá yìí náà ni subhanallah ẹni tọ́rẹ̀ wọ́n ní kí ni ń dùn ọjọ́ wọ́n lẹ́sẹ̀ tó dá ní òun ní níwò lára báyìí òkè lọ́wọ́ àgbàdójú ó ní kí ọlọ́run allah amọ̀ra lẹ́ka bitọ́bíb ọ ajé lọ bá wá dókítà kan wá wọ́n ní àtọ́bíb àmọ̀rọ̀dọ̀ ni wọ́n ní torí dókítà tọ́ lọ́lọ́ mú wáyé òun gan ló tún máa dá ìsìn kalẹ̀ sí mi lára wọ́n ní ọ̀rọ̀ ajé nǹkan olówó ni láhà jàtàlẹ̀ èsì mi ní bùkátà sí. wọ́n lọ sàsọ́lẹ̀ ìyẹn afa ọ̀tọ́lá masudi kó tó jáde láyé ẹ̀ mọ̀ fún wọn láwọn náà lè sọ wọ́n ní kí zubairu bin awwaf ẹ kó kírun sóhun lára ọ̀pẹ́ kò jì nígbà ọ̀sọ́ bẹ́ẹ̀ tán lẹ́mìí ti jábọ́ lára rẹ̀ nìyẹn wọ́n ní wọ́n sin sí bàkẹ́ kọ́lọ́wọ́n bá lè gbà lákọ́bá ni yọ́nú sí afa ọ̀tọ́lá masudi àti tó báyìí náà ṣàlá àmà àtẹ̀síwájú náà bá dé. bàbá ní ìbéèrè àwa tí àbá fẹ́ gbọ́ béèrè nínú obìnrin a lè máa lọlé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣùgbọ́n ká má darí wọlé ẹni tó bá fẹ́ dágbére fúngbà ọba sọ̀kalẹ̀ kó dúró dè yọ padà wà bọ̀. وعليكم السلام ọdún rẹ àyùkọ́ ní àwọn afẹ́sọ kẹ́yìn máa wí alótún ní àwọn tó sọ dé wà láfẹ́ mọ́ ọ̀rọ̀ àdéhìí tán wá lórí àdéhìí ọ̀lá láàfíà ó yé díẹ̀. lọ́gọ́ta ọdún ni ó lé lọ́gọ́ta ọdún wọn ò pàtó gbà yẹn ṣùgbọ́n wọn mọ̀gbà tó kú ogun ní thirty two ìjìrìjà ó sì lòun tó tó bídé wọ́n sì fi èdè bídé yẹn òun ni three to nine sixty three to sixty nine lọ́jọ́ orí rẹ̀ tó ní kó láyé lásìkò Osman. ọ̀yá ìbéèrè mi gbogbo ń sọ̀rọ̀ ń pé ẹ ń sọ̀rọ̀ ìyáyé àtìyàwó níbẹ̀ ń sọ bẹ́ẹ̀ ní táwọn ìyá dé ní máa mọ̀ lórí nítorí èdè gbogbo àwọn obìnrin àwọn ìyàwó tó máa ń fẹ́ láwọn ìyá dé náà mọ̀. ọgbọ̀n wọn ọkà sọ̀rọ̀ yìí tọ́jú ìyàwó náà òun náà máa tún padà dìyálé àbẹ́ẹ̀ sì gẹ̀ẹ́sì tọkọ rẹ̀ ọ̀bá dúró àtẹ̀ké ní àtẹ̀kejì àti gbogbo ẹ̀ lámẹ́nu bẹ̀rẹ̀ bá wa lọ ni àákẹ́ ń sọ̀rọ̀ ẹni tó fẹ́ máa lo seniority àbẹ́ẹ̀ sì gẹ̀ẹ́sì bẹ́ẹ̀ ni wọ́n máa ń ṣẹlẹ̀ kò yé sí rọ́ ni kì í sí rọ́ ni bí ogun wọn ti rí nìyẹn kíákíá wọn ti rí nìyẹn àtìyàwó àti àti pé iná ẹlẹ́mọ̀ yálé náà máa ń wí káàkiri ìyàwó ọkọ jọ ní àkẹ́fàárín fi dé ọkọ bá ti fẹ́ yìí tó kéré lórí ìtọ́jágbà ó yẹ kí àgbàlagbà yẹn mọ ọmọ àpọ́nlé ẹni tí àbí kéyìí tó kéré yẹn mọ àpọ́nlé àgbà. béèrè wo la tún ní. wọ́n ti tán abáyé dèdélé. náà. ọkùnrin tó sọ fún ìyá rẹ pé kò lóye kàkà tó bá yà kó sòwò wọn lọ fún ìyàwó lẹ́yìn. alábòsí nìyẹn ilé ìlànà sọ pé ìhà rẹ máa máa fì ọgbọ́dọ̀ ṣàbòsí ń bi eléyẹn níbi ọ̀rọ̀ náwó ìhun tó bá máa tó yàwó èèyàn á fún ìhun já tó yà léèyàn á fún èèyàn gbọ́dọ̀ ti gbé láàrin wọn aṣọ ni o oúnjẹ ni o ṣùgbọ́n sísùn tí wọ́n bí báwọn lò yẹn ni o lè ṣe déédéé àti fífi ẹ̀mí nítorí pé yẹn máa ń dúró lórí bí obìnrin bá ṣe bí ọba ṣe mú eré bá ọkọ ṣe sí àbí bẹ́ẹ̀ mi ọkọ bá ṣe sí ọlọ́wọ́ àlọ́.